إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا الله سبحانه عز وجل أصار أولي الله وكي إكاره kọ́lọ̀n kó bá a ṣe fún alẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run fi ṣàánú gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn àti àjànú lápapọ̀ nínú àánú tí ànábì ṣe fún wa látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run ti fi rán ó ní ìmá kalẹ̀ ní pàtàkì jùlọ nínú oṣù Ramadan láti gbọ́ àlàyé tí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba láti gbọ́ àlàyé tí ń bẹ nínú súnà náà Muhammad sallallahu alayhi wa sallam bóyá bí ẹ̀dá bá ń gbọ́ ilé yìí yóò ṣe láǹfààní yóò lékún ní àlámàrí ẹ̀sìn yóò lékún ní ìbẹ̀rù ọlọ́run torí bẹ̀rù ọlọ́run tí a rí yẹn òun náà là ń dì kí ilé ayé wa fi ń jọ ti èèyàn tóbi yàtọ̀ sí ti ẹranko gbogbo ìsẹ̀mí èèyàn tí ò bá ní fáìtì tí máa ń lìdì sí kéèyàn mọ dáadáa láti ṣe ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀dá èèyàn kò ní yàtọ̀ sí ti ẹranko ta'ala gbogbo àwọn àfáà wa láyé ta tí wọ́n ti ń wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam nípa náà sì ń yé wa tá ń rí gbọ́yé tọkàn wa ń balẹ̀ ọlọ́run àti àìsàlékún wọn ní òye àtọ́gbá èyí tá tún bára wọn sọ ní òwúrọ̀ tì ní ọlọ́ndàkùn mọ́sà ìdíwó jẹ́ fújà fún wa mẹ́jọ jẹ́ fújà gẹ́ẹ̀sì ọlọ́jà kìíyàmù àwọn ṣẹ́ẹ̀kù wa tí wọ́n darí ètò wọ́n pe àkọlé ọ̀rọ̀ wa ní al-aqidatu as-sahiha the correct belief ṣáájú ká tó wọnú agbami àlàyé ọ̀rọ̀ lórí mòdóòrì yìí ẹjẹ́ àfi hadith àbúrò ọ̀rọ̀ kan ká fi túnṣìra wa ńlá káyà nípa nù oṣù tá a wà yìí tá à ń ṣiṣẹ́ ìbára tó lágbára jù nínú ẹ̀ tí ń jẹ́ ìgbà wọ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó man lam yada'a qawla zuri wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa àdìsí gbogbo ìgbà tí rọmọdọ́nù bá ti ń súnmá kí a ń gbọ́ pé ramadan lectures lẹ́nu àwọn àfà òun lè má ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n náà ni ìṣòro kí ni túmọ̀ àdìsí náà ó ń ṣe ọlọ́run àdìsọ́lẹ̀ àtọ̀sẹ̀lẹ̀ ó ní gbogbo ẹni gbogbo ohun tó lè bàràn lẹ́sìn jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbẹ́sẹ̀ kéékèèké tí ò bá pàtì ní pàtàkì jùlọ nínú ọ̀rọ̀dọ́nù yìí ó fi bí para rẹ̀ ní ó fi gbẹgbẹ́ra rẹ̀ ní kò kan ọlọ́run ọba à ń dárun mọ́jú láti ti sàhájò à ń jẹ sàhóòrò afùngbẹ́gbẹ́ra wa mẹ́nu títí tàbí lọ torí bẹ́ẹ̀ jáwò sí àwọ̀tá ń gbà kí là ń wò níran pàápàá jùlọ lórí fóònù tí ń bẹ lọ́wọ́ ní kálukú apá wà nínú àwẹ̀ kí là ń wò lórí mídíà apá wà nínú àwẹ̀ kí n ké kí wà ń gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó àbáwọn ọ̀rọ̀ tó tẹ̀lé múyàn gan fóònù ìsìlámù yẹn bá ń gbọ́ gbogbo àwọn kan wọ̀nyẹn ẹ̀dá mùsùlùmí ọlọ́run ẹ̀jẹ̀ àgbọ̀n ìlú láti jìnnà sí i káwẹ̀ wálé ìnáníwájú ọlọ́run ọba jalla wa ala tàbá ní àlàáfíìdá tó sọ yìí ha àwọn elétò jazahum lọ ọ̀pọ̀lọ̀ fẹ́yì wọn ò kàn tún wálẹ̀ lásán wọ́n ní ká mọ̀ nípa àdìọ́ kan tún ní àlàáfíà gẹ́gẹ́ bí tìtìwájú lórí ọ̀rọ̀ yìí ti wáyé lọ́dọ̀ àwọn stars wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń tẹ̀lé láwùjọ lónìí tá a ló ní àlàáfíà nínú àdìọ́ kan tá a fi àdíọ́kàn tá a fi ń sin lọ́run yẹn òun náà la máa ń translate sínú sẹ̀mí ayé tá a fi bára wa lò ẹ jẹ́ ká ju nǹkan yẹn mú. ìyẹn jẹ́ àlàáfíìdà àlàáfíìdà jọ́sìn la pe ní abáṣe ní belief ìgbàgbọ́ tó ní kálukú nílẹ̀ nìyí òun náà la fi ń bára wa lò ní sẹ̀mí ayé belief tí kò wá ní sólúwa wa ọba dẹ́dá wa òun náà la fi máa ń justify ìwà táwọn wù sáwọn èèyàn láwùjọ òun ló fà á tí al-allamatu al-jazairi rahimahullah ta'ala ní bàbá fi ń sọ wípé al-aqidatu hiya madaru al-haya wa alayha taduru al-hayatu al wọ́n ní ṣe àkídà àkídà yìí òun ni focal point ìsẹ̀mí ayé mùsùlùmí so orí ẹ̀ ní ìsẹ̀mí ọmọ ẹ̀dá yìí ti máa lọ tó ti máa bọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti ń ṣe ń hùwà kò lè yàtọ̀ sí àkídà àti mẹ́lẹ́mí ẹ̀ ẹsẹ̀ oníkálukú dùn ún mọ̀ èèyàn pẹ̀lú ìrìn ẹsẹ̀ tí bá rìn so bẹ́ẹ̀ ó jọ tí ó máa ṣàlàyé kí ni tí máa ń wọ́n àkídà ní àlàáfíà fún wa kí wàwa náà lè dá látara rẹ̀ ṣùgbọ́n tó bá ní àkídà tó ní àlàáfíà ó gbọ́dọ̀ ní wàárí á sọ̀rọ̀ níbẹ̀ ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ rí ìbálòpapọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn láwùjọ ó gbọ́dọ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe kí àkídà rẹ̀ ò dá kí wá ní jẹ́ àlẹ́ àkídà mẹ̀tìmú wà ní òṣùwòlì ó ní àwọn àkójọpọ̀ principles kan àwọn ìpìlẹ̀ kan nínú ẹ̀sìn àkójọpọ̀ àwọn ìpìlẹ̀ wọ̀nyí alẹ́kì yajibu ala al-muslimi tasdiqu biha fi qalbihi èyí tó jọ ọ̀ràn lórí mùsùlùmí kó gbàgbọ́ lódodo nínú ọkàn ẹ̀ ẹ jẹ́ ká try láti underline two words nínú ọ̀rọ̀ yìí atasdiqu kíyàn gba nǹkan gbọ́ lódodo nǹkan kejì fi qalbi nínú ọkàn rẹ̀ méjèèjì ló ń jẹ́ àkídà ìtẹ̀yàn gbàgbọ́ lóòótọ́ wípé bó ṣe rí nìyẹn nínú ọkàn èèyàn kó tó kan wípé èèyàn ń ṣiṣẹ́ rẹ̀ lára èèyàn wọ lẹ́wù àbí wọ́n rí yẹn ní ìrísí lókèèrè wọ́n níwà àkídà báyìí ní ìgbé lára rẹ̀ pẹ̀lú bá ṣe rí kó tó kan gbogbo yẹ́ kó tó kan ìrun kíkí kó tó kan ìgbà àwẹ̀ kó tó kan zakat kílà kí làkídá gẹ́gẹ́ lákọ̀ọ́kọ́ nínú ẹ̀mí tó já sí pé tí wọ́n bá pààyàn báyìí tí mo gbàgbọ́ yẹn ní kúrò lórí ẹ̀ bí i àfi yẹn sì balẹ̀ lé lórí kò síbi tí wọ́n gbé lọ tí wọ́n ń wádìí nípa pé irú wo lórí ìdíjà àkìdá nìyẹn kò ń ṣe tí yóò mọ̀ ń pamá tí mi ń lè gbìyànjú láti rí bí ilẹ̀ síta ẹnìkan nínú àwọn teachers ní sùkàn tí mo ti manage rí ó ń sọ fáwọn ọmọ nínú class nígbà a discover wípé vegetarian ni ó ń hà rọ́mà káwọn ọmọ máa jẹran fún wọn nínú class ó ń hà rọ́mà kí wọ́n jẹ nǹkan tó bá ti jẹran tí wọ́n pa àwọn yìí wọ́n ń béèrè ìbéèrè ẹ̀sìn lórí ẹ̀ àwọn ń tẹ̀ láti ṣàlàyé fún àwọn ọmọ yẹn wípé eléyìí ṣe àkídà Islam wọ́n wá ní sọ fáwọn ọjọ́ kan wípé doctrines tóun sustain tóun sì gbàgbọ́ tóun bá tẹ̀ láti reveal ẹ̀ Nigerian government yóò pound àná ni so ajá wípé kí bẹ́ẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀yẹn tó léwu ni ṣùgbọ́n Islam èyí tó gbàgbọ́ lóòótọ́ lódodo ó gbọ́dọ̀ jẹ́ sí tó ṣe wípé ó lè rí ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run bá jẹ́ la wàhálà ó sì lè rí súnà ànábì tó ní àlàáfíà láti fi dìfẹ́ǹdẹ̀ ní gbogbo ibi tó bá wà láyé ìyẹn máa ń gbé àtìdá ìyẹn rìn káàkiri ni kìí ṣe ń tà máa ń pamọ́ torí ń tà ń jọ́sìn fọlọ́run bá jẹ́ la wàhálà ni. بحيث يبلغ تصديقه مرتبة اليقين láyè tó já sí pé àkídà yẹn bá yóò dépò pé òótọ́ yẹn òdodo yẹn ó ti di àmàmà dájú confusion ó dé nígbà téèyàn rí nǹkan yẹn ní reality téèyàn ń ṣe nì hádùn wọlé yàtọ̀ nǹkan ẹlẹ́mẹ̀ntì ìṣẹ̀lẹ̀ kì í ṣe nǹkan tá a lè rí sójú toró wà ìfúnṣẹ́bù ṣùgbọ́n nínú ìgbàgbọ́ yẹn sí nǹkan yẹn èèyàn gbà wípé bọ́ọ̀n ṣe ṣàlàyé ẹ̀ nínú Kùránì bó ṣe ńlá rẹ̀ ṣàlàyé rẹ̀ nínú súnà rẹ̀ sallallahu alaihi wasallam bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí tára ní sọ yẹn ti ṣẹlẹ̀ sẹ́yìn èèyàn ń gbà wípé bẹ́ẹ̀ náà sì ló ti ṣẹlẹ̀ sẹ́yìn kódà mo bẹ̀rẹ̀ já sí pé generation yóò ti sí láyé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀. aljazim alladhi la yukhalifu shakkun ìdẹ́kù àmàmàdájú tí àtijọ́ gbọ́dọ̀ dín lẹ́yìn yẹn ó gbọ́dọ̀ lágbára débi kò sí èméjì kan tí ó mí sí pẹ̀lú ẹ̀ tí yóò mọ wá dáhùn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwòsàn ọ̀rọ̀ dòdò àbí kì kan yẹn kó mọ́ dùn lẹ́nu èèyàn tó bá gba nǹkan yẹn gbọ́ sáà yóò fi wà tó bá tún yá ẹ̀tún rí sí ẹ̀ yóò tún change tó ti àwọn yẹn ń ṣèkì lẹ́nu ẹ̀ gbogbo ẹni tí àkídà tó gbé lọ́wọ́ bá ti ń ṣèkì lẹ́nu ẹ̀ bí àkídà yẹn bá ti ń ṣèkì náà yóò tún máa hàn nínú ìwà yóò sì máa hàn nínú orin ẹ̀ yóò sì máa hàn nínú òṣìṣì ẹ̀ torí pé kò sí confusion rẹ̀ kò sámẹ́ mẹ̀dájúmọ́ lórí tó gbàgbọ́ nínú àkídà yẹn àwòṣíyọ àbí ìdààmú ìdààmú ló bá nínú àkídà mi mi wá mọ nǹkan tó kàn máa àkídà gbọdọ̀ rí bẹ́ẹ̀ gbogbo ewé ìdààmú yòówù tí ó bá bá yẹn tí àkídà bá ní àlàáfíà lẹ́nu èèyàn ìyẹn gbọdọ̀ dúró ti nǹkan yẹn ni فإن يكن المسلم بتصديقه إلى هذه الدرجة فلا يسمى تصديقه عنده أو فلا يسمى تصديقه عنده بالعقيدة gbogbo mùsùlùmí tí tó ló ń gbàgbọ́ ò bá dépò confusion kó má gbìyànjú àti pe ìgbàgbọ́ tó gbàgbọ́ yẹn ní àfihàn o gbọ́dọ̀ tó bá ń pe bẹ́ẹ̀ ìtara ẹni nìkan torí nǹkan ìhun náà náà nínú ẹ̀mí ara ẹ̀ pé lásán tó ń fi ó dẹ̀dẹ̀ tó kú nínú ẹ̀sìn tó wọnú sílẹ̀ ó sì wa gbogbo wa sì jọ rí abadúpẹ́ fọlọ́ àjọ kí wọn. ṣùgbọ́n sọ̀rọ̀ kan dé ó tún ta kọ́sọ́ ajásí pé àkídà yẹn ò sí orí ahọ́n nìkan ló wà tí ṣòro bá ti dé ọmọ ẹ̀dá yẹn sákìídà rẹ̀ òdó bẹ̀rẹ̀ sí ń tẹsẹ̀ lọ́sẹ̀ èyí tó gbàgbọ́ tẹ́lẹ̀ tí ò dánú àkídà tó kù nù ẹ̀yẹn yóò padà sí díẹ̀ torí yẹn náà ò tí ì kú òtán lára ẹ̀ ẹ tó bá ń gbé àkídà kan bọ̀ wá tẹ́lẹ̀ kí àkídà tó ní àlàáfíà tó yẹnu sílẹ̀ gbogbo ìgbà tó bá ti ní ṣòro yóò tún padà sínú àkídà tí ò dá tẹ́lẹ̀ yẹn ìyẹn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam àtẹ̀sìnmí láàárín àwọn tá a jẹ́ mùsùlùmí lóríṣiríṣi àkídà tájọ ń gbé káàkiri for instance èèyàn jẹ́ ṣíírí ṣí muslim àwọn tó já sí pé gbàgbọ́ sí wọn lẹ́yìn Ali àti Fátímà radiyallahu anhuma àtàwọn bíi mẹ́rin tẹ̀sí márùn-ún nínú àwọn sàhábà radiyallahu anhum àwọn nìkan ní mùsùlùmí gbogbo ẹni tó kù lẹ́yìn ìyàwó Khadija nínú àwọn ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà tó kù lẹ́yìn àwọn bíi mẹ́rin sí márùn-ún yẹn kì í ṣèlú ní níwájú ọlọ́run ẹni yẹn wá fi ìgbàgbọ́ tí ò da sí àyẹn ó gbé kalẹ̀ ó wá ń gbàgbọ́ tó ní àlàáfíà òun ìgbàgbọ́ àìlè sínú ọjà nípa nǹkan yìí ṣùgbọ́n ìgbẹ́jẹ́ kan ṣẹlẹ̀ ní tó ti gbé sọ wípé kọ́dà ní mẹ́mọ̀ àìlè kẹ́rọ̀ mọ́ wọ́n jù iṣẹ́ aláṣùtánù wọ́n tẹ̀ láti pa láṣẹ ní pé gbogbo tá a bá ti ń gbọ́ tí wọ́n dá kọ àwọn fún wọn kí ẹ lára trace shindim ni àwọn làwọn ni wípé ogbólóhùn ọ̀nà táwọn fi máa ṣàdúrà fún àlì ó gbọ́dọ̀ yàtọ̀ sí ogbólóhùn tí náà sùn wà ní Qur'an kó lè ṣe yàtọ̀ láàárín wọn àtàwọn mùsùlùmí tó kù ó ti wọ́n ló ń pò ní ṣùgbọ́n wọ́n kàn dáhùn pé qala al-khalifa ar-rabi' Ali ibn Abi Talib radiyallahu anhu yẹni pé khalifa ni, tí ń ṣe àlọ́ màbútọ́ọ̀lì kọ́lọ̀ kó bá yọnu sí ibi tó ń wọ́n báyìí ó tún ní ìmáàmù nìyẹn karamallahu wajha tó yìí kan yẹ òkú ní ara ẹ̀ ẹ̀sìn ní ìjọba yìí bẹ́ẹ̀ ló jẹ́ sufi kọ̀ọ̀dìrí ni àbí tìjàní wọ́n ti dákọ tìjàní hamadu tìjàní oníbàmbá nìyẹn bàbá radiyallahu ta'ala anhu wọ́n dákọ sí àlùkọ́rù tìjàní ó bá tún fọwọ́ gbọ́ orí mú ẹ eh, bàbá nìyẹn ẹ dákun ẹ dákun bàbá bàbá bàbá lẹ́yìn ò bá dorí rẹ̀ mú yóò bọ́ lọ́rùn rẹ̀ ó sì ló ti embrace sunna ẹni à ah, ẹ má bínú kò tí ì lára ni àkíyèsí àtẹ́lẹ̀ yẹn ò tí ì kú ó náà ti fi rori tẹ̀sírí àkàlẹ̀ àmọ́ bá ti ń sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ bọ̀ bí kò sọ wípé màá lẹ́rù màá lẹ̀ màá lẹ̀ ó dàbí kí ní yóò sì ní ara yín tòlá ọ̀tọ́ sáà ń lo yẹn àwọn oníròrí wọ́n ti máa ń pè yàn tó bá ní ẹ̀ mọ̀ di kéferì ó dàbí kò sí so ìyẹn kéèyàn ń wà àkídà tí ò ti ń kó wá tẹ́lẹ̀ kò sí èèyàn kan tó lè òun yẹn láwùjọ tá wọ́n ti ní àwọn àkídà kẹsí kejì tí ò dá tó ń gbé kiri tẹ́lẹ̀ ìyẹn wá fẹ́ embrace àkídà tó ní àlàáfíà àti kí ìyẹn já ti tẹ́lẹ̀ yẹn lógun wọ́n sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ó ní à ẹ̀wà Yorùbá ti yọ àṣà Yorùbá kò nú àṣà èèyàn ó dẹran kò àkídà wo nìyẹn tribalism nationalism Eh, mùsùlùmí tó wá jẹ́ mùsùlùmí táwọn yẹn ò yé mi mùsùlùmí lẹ́yìn ò bá mi mọ̀ fún gbádùn dáadáa ẹ mọ̀ kẹ́mi pẹ́ni yìí àìsàndíyà sẹ́ńtímẹ́ǹtì díẹ̀ yé àti ẹ̀ kò tí ì kú ò ní ara ẹ̀ ìgboro àwọn kan wọ̀nyí bá a bá tún ṣe àlè ní àkídà tó ní àlàáfíà àwọn olùmọ̀ wa nínú sílẹ̀ wọ́n já mọ̀ wípé àlè àkídà sọ̀rọ̀ yìí mùsùlùmí àlà àwòsáàlì síta àwọn àkídà tó ní àlàáfíà ó gbọdọ̀ ní orígun mẹ́fà orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí kí kan báyìí lè yọ kúrò nínú ẹ̀ àkídà yìí ò báláǹsì náà mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó dẹ̀ jẹ́ di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé nìyí tí kan bá fi lè wó náà sí ló ń jẹ́ ilé mọ́ lè jẹ́ ilé mọ́ alìsílẹ̀m gẹ́gẹ́ bí ẹ̀sìn ó ní orígun márùn-ún tí kan bá ti yẹ gẹ̀rẹ̀ lára náà ni àfihàn tún ní àlàáfíà ní orígun mẹ́fà orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí gbogbo wa náà náà ni àwùjọ àṣetà the six articles of faith wọn náà ni tí ń àwòkánu wọ́n so mọ́ra wọn ni wọ́n wọnú ara wọn ni bẹ́ẹ̀ bá ń bú yẹn kan wípé àwọn alákìídà àwọn alákìídà ẹ̀yìn ní jẹ́ fún ní tẹ́ ń sọ ni wípé àwọn onímọ̀ ni àwọn onímọ̀ ni gbogbo ìyá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni gbólóhùn tàwíìd bó bá fi ń bú yẹn pé kí nìkan gbogbo gbà tàwíìd tàwíìd tàwíìd nǹkan rẹ ni torí gbogbo àwọn ànábì ọlọ́run ládùn adam alayhi salam ila tàwọ̀hídì ni ìmánì ni àfídà ni ẹ̀sìn wọn nìyẹn gbogbo wọn pátá ń tún wọn advocate fún láyé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni tí mẹ́ta yẹn ò sì yàtọ̀ síra wọn ìmánì àfídà tàwọ̀hídì gbogbo wa la mọ̀ àwọn àrùkánù yìí alìmọ́nù bílá wa ورسله واليوم الآخر والقدر خيره وشره ọmọ ìyá mi nínú sílẹ̀ gbogbo tó bá dé bá tí wọ́n ẹ̀sà yìí bá ti sínú tó gbàgbọ́ èèyàn wà ní ewu ó sì ní ẹ̀rí inú ọ̀rọ̀ lóhun ọba ó ní ẹ̀rí nínú sílẹ̀ àná olùwà wá ní a'udhu billahi minash shaytanir rajim laysa al-birru an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib a lè pè ní righteousness ká pa pé òpin oore ni ká máa rẹ́ ní tí bá ń ṣe nítorí wípé a ah, kò sí kó mọ́ wà lùfẹ́ náà kí ni ìkan náà àdójú kọ ìbùyọ̀ òòrùn àdójú kọ ìbùwọ̀ òòrùn agbájúmọ̀ wò kíkí ní gbogbo ìgbà náfìlà wa ò ló ń kà eléyìí ti túmọ̀ sí kéèyàn jẹ́ ni eré wọn ju ọ̀rọ̀ kódà báwọn ata ẹjẹ́ yẹn bá ń fojú wípé àgbà wòlíì ńlá máa ń toníwọ̀n ní tí ìpèrò tí àìpèrò ti dé mọ́ṣáláṣí jẹ́ òkú fún muazzin kò tí ìsọ́jẹ́ ní eré wọn ju ọ̀rọ̀ ibo lóore gẹ́ ti bẹ̀rẹ̀ tí dáadáa ti bẹ̀rẹ̀ tí bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ wàlàkínà lè èyí táàbí ọkọ mọ dáadáa nínú ẹ̀sùn yẹn òun náà sì lórígun àkọ́kọ́ ibi tí oore ti bẹ̀rẹ̀ tí dáadáa ti bẹ̀rẹ̀ fún yẹn ní Islam onítúbí àgbọ̀yìn ó dúró déédéé pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ tí ó dúró déédéé pẹ̀lú ọlọ́run báyìí yóò kó nǹkan mẹ́ta sínú rububiyyatan uluhiyyatan asma'an wa sifata ìgbàgbọ́ ni dúró gẹ́gẹ́ bí wípé talẹ̀ tó dá mi ọlọ́run ọba ni ní àṣìmọ́ sábà béèrè béèrè kan ó fọ́nì ṣùgbọ́n ní ìgbálérò kò fi fọ́nì ìmọ̀ àmọ́ sọ fáwọn èèyàn wípé ẹmú èèyàn kan tí ń lọ lójú títì fún wa tó ní sẹ́ẹ̀rẹ́ mi tí mò ń lọ yìí o òòsà ìdílé wa ló dá èmi òkè kan tá a jọ ń bọ nílùú wa ló dá èmi ìgbà tí ìyá mi ṣàgbẹ̀jì títí ò rọmọ bí sàárè àfa àlágbájá ló lọ tọrọ mi àfa àlágbájá ló sì yọ̀ǹda mi láti inú sàárè báyìí ló sì yọ̀ǹda mi fún ìyá mi ẹ lè rí láéláé ó dá àwọn ọmọ omi ní kinní kan àwọn kan gẹ́wọ̀n bá wọn ò lágbára àti gbìyànjú nǹkan tó bá wu ọlọ́run subhanahu wa ta'ala akẹ́rin àjò ẹ̀bọ tó lọ́sọ́dọ̀ wọn akẹ́mọ́ ọlọ́wọ́ àrí bẹ́ẹ̀ bó sì ọlọ́run wọn bẹ́ẹ̀ wọn ò ní ìgbàgbọ́ rẹ tó bá ti dúró pẹ̀lú Allah subhanahu wa ta'ala ibi tí àkídà ti bẹ̀rẹ̀ nìyẹn o tó sì jẹ́ orígun àkọ́kọ́ tó pilẹ̀ ti orígun mẹ́fẹ̀ẹ̀fà bóòlù ti wá fún Allah subhanahu wa ta'ala níwọ̀ rẹ̀ sí ṣóun sí lóun nìkan sóòmù kan ní ìtùbẹ̀ lọ́lọ́run àwọn afáàfin wa wípé gbogbo kọlùdíṣẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ẹ láyé tó bá ti fi ń wípé kèé sèmi ló tọ́ sí ó takò àkídà sílẹ̀ gbogbo bó ti kí hásìkò yẹn ó lágbára tó tó wù pé eléyìí ti pọ́sàn tèmi bí àwọn tọ̀hún àkídà ti ní ó ti mẹ́hẹ̀ ó ti ní ó ti ní ìṣù bọ́sù ń tẹ̀ láti fọ́ọ̀tì ọlọ́run bá nìyẹn tí ọlọ́run bọ̀ ọmọ ẹ̀sìn láì tètè yẹ lóṣù èyí tó ń dojú kọ ẹnu ìṣòro yẹn ìwọ náà ló ní kìí sẹ́nu mi sẹ́nu mi wá ní <laughs> ẹlòmíì kò ní ìwọ náà ló ní kó tó délé ayé ní tí ò dín ní fifty thousand years lọ́nà tó lẹ́nu ẹ lára tó ó gbà náà ni ó sì máa ra wọ́n ẹ̀bẹ̀ sọ́lọ́run ó sì máa rẹ̀ ní kíkan àwọn èyí tí ìmọ̀ ní tí yóò máa sun ẹkún ọlọ́run dúpẹ́ èmi náà ló tún ṣe léyìí fún sílé ah, ìmọ̀ lágbára sí mọ́nì mi lọ ọlọ́run sàtánù mi ìbó sì máa sínú kọ̀rọ̀ yàrá nìyẹn o níwò ìyá kan tó dàgbà sínú fámìlì yìí kò lẹ́mọ́lá o níwò ìyẹn kan tẹ́jọ ní jáde tẹ́lẹ̀ níbi iṣẹ́ kó ló ti tàkà mọ́ òun ló fà á má gbé lọ bẹ̀ rárá

ọba he ọba hu ọba ha ha ha ọba tí wọ́n lé sílé ara wájú sọ́nà náà òkúmi ẹ̀sán dàálẹ̀ ẹran òkúmi ẹ̀sìn dàálẹ̀ ẹran kótìlẹ̀ ẹran dàálẹ̀ ẹ̀sìn injustice nìyẹn sàbòsí nìyẹn tó tẹ ẹ bá sì padà farabalẹ̀ pẹ̀lú tó ṣe yẹn ẹ padà rí ẹ̀kọ́ mú jáde láti tẹ̀ ìṣe ọlọ́run bọ̀ ò lè yé wa ara tó fi jọ ọlọ́run bá nìyẹn bẹ́lẹ̀ ìbá ti dúró wàmàlà ìkẹ́jì àmàláìka ọlọ́run ọba orí kejì nìyẹn ní gbàgbọ́ wa tó gbọdọ̀ ọ̀rọ̀ máa kéèdà tó ní àlàáfíà ipa wo ni wọ́n kó ní sẹ̀mí ayé wa irú ẹ̀dá wo ni wọ́n ipò wo lọ́lọ́run ọba subhanahu àti lè fojú fẹ́ ní wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lóun rí Jibril níbi olúwa wá ti dá ní màláìkà lẹ́ẹ̀mejì fún gbogbo mẹ́tàlélógún tó mẹ́tàlélógún ọdún years tí ò lábùlà ní Jibril fi ń kọ́ ànábì ń kọ́ ọ̀hán ó lẹ́ẹ̀mejì mú orí nígbà di oníjìbìrìlù ní kí ń jẹ́ akọ̀pá àyẹ ọgọ́rùn-ún mẹ́fà victory wins ó ní ẹyọ kan nínú six hundred yìí tó bá nà ń lẹ̀ ó fi space sánmà àti ilẹ̀ kò rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ́ tó wọ́n fi kí jìbìrìlù sọ́tù náà jìnnì alẹ́mẹ̀hún ṣẹ̀dí ìdòrò kó subhanallah bùnmí rọ̀tí fàṣáwà wọ̀húwọ̀ bí lóòfùkìl àìlà salam wúlò ló fi jásí tó ń lọ bá gbogbo àwọn màláìkà ló ní agbára ṣùnà wọn olè ẹlẹ́ẹ̀kejì mo tún rí níbọ́lọ̀ sí dáa nígbà tó mú mi lọ sánà ẹ̀yìn bẹ́ẹ̀ yìí ṣeun sọ wà lè ẹ̀họ́d a lè rá màláìkà sójú gbogbo ẹni tó bá ti tuntun rẹ̀ mùsùlùmí ni tó ní wọn àtàwọn màláìkà jọ ń ṣe fàájì ó ti mọ̀ wípé àkídà rẹ̀ ti wọ́n torí pé a lè rí àwọn lẹ́tà sí ojú ó lóun sọ pé òun mọ náà ni tó bá ní màlẹ́kà kan ti lọ sọ́nà tí wá gbé wọn ní ìrọ̀ ló ń pa ó ń rí nǹkankan àmọ́ tó ń lè ṣe màláìkà agbóra wáyé ó ń rí nǹkankan tó yàtọ̀ sí èèyàn òun wá rò pé mọ́láàkù lòun rí torí ẹ̀ náà sọ fún pé màláìkà lòun èsùsì lórí àjẹ̀nú lórí ọjọ́ parọ́ fúnra wọn yìí a lè rí wọn a sì máa ń tijú wọn bẹ́ẹ̀ni àti ẹsẹ̀ ń sẹ̀mí ayé yìí nínú wọn bẹ tọ́lọ̀ ń fi rán ní sẹ pé tásìkò wa bá tó gbogbo ẹ̀mí wa mùsùlùmí ò ní gbọ́ àwọn nǹkan wọ̀nyí nílé láyé kábà níbi iṣẹ́ ẹbí kó lè yẹ tẹ̀wọ̀ fẹ́ẹ̀kùn mẹ́lẹ̀kùn mọ́ọ̀tì lẹ́bi wókè làbíkú fún mayílà ọ̀bùkún fún ìjà ìwà tó kò ní kálukú fún yìí tó pè kọ̀ọ̀kan yín ni màláìka kú tàbí àbúkáyìn sára oníkálukú yìí tó ń retí tó lọ́wọ́ sọ fún wípé àsìkò lámẹ́ ti tó gbẹ̀mí ẹ̀ iṣẹ́ tó ń fẹ́ ṣe nìyẹn tó wà ti gbẹ̀mí tiẹ̀ tán ó parí iṣẹ́ ìbádà tiẹ̀ pẹ̀lú ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run yẹn ẹni tí lè dún lẹ́yìn ẹ̀ ẹ dákun ṣé yóò máa ní ní kí ìyẹn kan sínú yóò máa ní tẹ́lẹ̀ kan sínú tẹ́lẹ̀ kan ó níwọ̀n tó tí mọ̀ ìgbà títí ẹ̀ ó dé fọ́ fẹ́ẹ̀ tó ń wa kúkú má rúdi ẹ̀yẹ kò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀kì ní pẹ́sẹ́ nípò ìṣẹ̀mí ayé wa tẹ́ ẹ bá ti rí bá ti ń wọ ẹ̀dùn pé kò sí àkídà lára wa ni láti ní ká tọ́jú àkídà yẹn kó lè rí fáyìn wa wa kó lè tún wa ṣe nínú ọ̀rọ̀ púpọ̀ ìyẹn tó lè bá ilé ìgbọ́ kó mọ fi kú trekking èèyàn bí sì máa wò òní dàílà ìwọ ọgbẹ́ bóyá bí tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ gan àsìkò tiẹ̀ gẹ́ ti tó malakul mọ́tò sọ́nà ọba àṣàyàn sára tiẹ̀ kó kàn gbọ́ pé lágbájá àsìkò tiẹ̀ ti tó ó lè máa mú lọ́wọ́ kó fòmí pa ọ lórí ó lè sọ̀wà lójú oorun ó lẹ̀ kan lórí kó pariwo jáde ṣùgbọ́n kí ni Yorùbá ó sọ aláyé máa lè wọ́n pa látòjú oorun ni ayé máa lè ata náà fi pa lórí ikàn wúkọ pé ata pa lórí náà ní tápa lórí ó sì gbàgbẹ̀ fún ah, ayé lé o. mọ́lákùn mọ́ sì gẹ̀ bẹ́ẹ̀ kó lè á ní ẹ̀dágbọ́ ọlọ́run ẹ̀dọ́ ló ti kí ni lọ́ba tó ní tó ló ń ṣètò gba àwọn kan yẹn. wọ́n kó sórí àwọn òwe òfin ọlọ́run bẹ́ẹ̀ wọ́n sì pọ̀ sí òdó nǹka ọlọ́run ló mọ yóò wọn kan bẹ gbogbo wa sí tó tó fún injil tó fún isa alukur'an tó fún àná muhammad ọ̀sẹ́lẹ̀ zabur sáájú ẹ̀ tó fún dawud mara àwọn èèyàn ti wà ṣùgbọ́n mara àwọn yìí méjì ò sí nítòsí mara bó ti wo ma ẹ̀ lè rí zabur ma ní ẹ̀sìn sẹ́yìn sófì ibrahim ẹ̀ lè rí ma ní ẹ̀sìn sẹ́yìn ó kú tàwọ̀rọ̀ àti injil ìyẹn náà nìyí wọ́n ti balẹ̀ ayé ẹ̀jẹ̀ láwọn ọmọ lẹ́yìn tí wọ́n láwọn ń lò wọ́n ti tọwọ́ bọ̀ lójú interpolations lóríṣiríṣi contradictions lóríṣiríṣi lára àwọn tí wọ́n jókòó ti comparative uh, aspect yẹn ẹnìkan sọ fún mi jọ́sọ̀ wípé ó ní èyí máa ń sábà sọ̀rọ̀ tí màá máa mú àwọn ẹ̀rí wá tó takò wípé ọlọ́run ló bí Ìsá tó sì rí bẹ́ẹ̀ pé ọlọ́run kọ́ ló bí Ìsá ọlọ́run ò bí ma ó ní sì mọ̀ pé àwọn kan tó fọ́nì tó ń bẹnu báyìí wọ́n ní kí ni ó ní báyìbù wọ́n ìstábílìṣì ní pé ọlọ́run ní fọ́sbọ̀n ah! ọlọ́run ní fọ́sbọ̀n oníta ní fọ́sbọ̀n ní Jacob ìyàkú ní fọ́sbọ̀n ọlọ́run táwádé lásbọ̀n ẹ̀dáhùn sẹ́gbù fẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run bá rí subhanallah anna yakunu lahu àna rẹ̀ mọ̀ fún o yóò fi àtẹ̀mí ní ìníyàwó ọlọ́run tẹ̀yìn àṣìbúùtì ọmọ sí lára tó níyàwó bí ìbéèrè yẹn ń bẹnu sóòtù ẹ̀nà àmì bóòlù ọlọ́run ti wá ní ọmọ kò ní gẹ́fẹ́ndì kò níyàwó ẹ̀ńtẹ́mọ̀ kó lọ́mọ oníyàwó lé bẹ́ẹ̀ sì máa rí inú àwọn òwe òfin wọn yẹn nìyẹn lọ́kọ níyàwó kan ìkan mùsùlùmí kì jẹ́ kírísítẹ́nì èyí tó jẹ́ ọmọ tó jẹ́ muslim ó máa ń sábà ti bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ gbogbo ìgbà níyà sí ní ìpínlẹ̀ yóò wá kàn sí ìṣòkò náà di mùsùlùmí. wọ́n ló wá ń sọ fún ìyàwó ìjọ kan wípé jímọ̀ pé òun ti kà nínú báìbù níbi ọlọ́run ní ká má jẹ lẹ́dẹ̀ ẹ̀hún níbẹ̀rẹ̀ ó nínú old testament nìyẹn nínú new testament ọlọ́run ní ká jẹ́ wọ́n ní that is why tó òun ṣe láìpẹ́ ó ṣe pàmì ẹ̀sìn torí pé àwọn òfin tó ń bẹ nù ẹ̀ ti le jù ẹ̀rọ àlọ́ sọ́fẹ̀ ọ̀nà nígbà mo gbọ́ mo wá rẹ̀ nígbà ẹ̀dá ògùn ṣé òfin tó lọ́ọ̀ náà lélẹ́yìí bófin ẹ̀ǹdẹ̀ yẹn ni wọ́n bá rí báyìí dámọ̀ pé kò serious òfin tó lọ́ọ̀ mi kẹ́ jẹ́rẹ́jẹ́ mi kan ó fún ẹ̀kọ́ jẹ́ mi kan wá ń wá wàlẹ̀ tó fẹ́ ṣe tó fẹ́ nínú ìfẹ́ nú ìwọ ni wọ́n fara mí tó ní ẹlẹ́dẹ̀ jíjẹ dáa mú hmm? bí kan ní wọ́n ti ń sọ fún mi jọ́ kan lọ́rọ̀ ó làálà káyì kó padà di mùsùlùmí ó láfà ó láwọn máa ń tara àwọn lọ́dọ̀ àwọn gan mo ní kí lórí seventh day adventist church member ni ó láwọn ń bẹ nínú church ní ọkàn pásítọ̀ wa ń sọ fáwọn wípé káwọn máa ń jalè káwọn máa ti panṣágà káwọn máa ságbèrè káwọn máa mutí olówó àǹkà olówó àǹsọ fọ́ọ̀rẹ́ wọn pé Ìgbà wọn lọ́n sọ fún wọn wípé Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀sẹ̀ àwọn rẹ̀. Nígbà tí ẹ̀sẹ̀ àwọn ti parẹ́, ó yẹ káwọn fìlì láti ṣe tó wà wọn náà. Àwọn tó yóò tako làákà ìtọ́nà bá ń ṣe làákà ìrọ̀ ojú. Kò ní ìdí kan sọ fáwọn táwọn mọ́sẹ̀sẹ̀ náà torí pé Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀, ó ti fi pa gbogbo ẹ̀sẹ̀ àwọn rẹ̀. Ṣé káwọn fìlì láti jalè láti ṣe wọn tó bá wà wọn ni? Jẹ́ wọ́n tún ní ọmọ náà làwọn. ọmọ èèyàn máa ń ṣe tó bá wù yìí yẹ káwọn lè kò yẹ kó sí restriction fáwọn ìgbàdẹ́ tó jẹ́ christian tó ń bá ń discover àwọn errors nínú ẹ̀sìn wọn kí ló ń ṣe wọ mùsùlùmí tó ń tojú bọnú ẹ̀sìn wọn káàkiri tó kó lóṣù àkíyà yóò ṣe kí ni kò yé orí ohun kẹta nìyẹn o èyí tó jáde borí gbogbo tí àwọn

ṣùgbọ́n tí sòro bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀jọ́ òru wọ́n bá ti lẹ́sùn làtà ìyàsílà wọ́n mọ ké kí ó pọ̀ afáyẹn wá ní sẹ́ǹtì sàárà rẹ̀ sàárà rẹ̀ sì òkọ ni o. Ah! àwọn olówó tálíkì ọlọ́run làwà ẹ̀rí bẹ́ẹ̀ ti ń rù ìyàsí nílẹ̀ jẹ̀yìn ara wò ara wò lẹ́yìn bá fẹ́ jẹun yẹn tó sàárà yẹn ọmọ tí ìbádà tí kíyàn ṣe sàárà àmọ́ kí ẹ lọ ẹ̀jẹ̀ máa yà àtànù kùrán ara kátẹ̀jẹ̀ ẹlẹ̀ àdábòbó ìran ìjọsìn tó kò lọ́mọ kùrán kùrán yẹn ṣe ṣe spirituality ń tẹ́kẹ̀ẹ́ gbogbo tí ń jẹ́ sẹ̀mí ayé wa ni. tí ẹ bá fẹ́ jẹ́ olùmọ̀ ní sciences kó ìrètí pẹ̀lú Quran a friend of mine tó jẹ́ lecturer ní fúta wọ́n ṣe anatomy university of Ilorin wọ́n làwọn wọnú ọ́fíìsì lecturer àwọn kan American woman ní lecturer yẹn ó fẹ́ mùsùlùmí ṣùgbọ́n òun ò Islam àwọn abá Quran lórí ọmọ wọn ń tẹ̀lé ah, yes ma. what is your connection with Quran because you are Christian only ní bẹ́ẹ̀ I see Quran as a tool of research tool of research ó ní wọ́n ní Quran gẹ́gẹ́ bí irinṣẹ́ tàbí ṣèwádìí fún gbogbo àwọn tó jẹ́ sáyẹ́ntìsì tí wọ́n tán rí ara wọn jẹ wọ́n jọ Quran ìwé ìmọ̀ ni bóòlù àti wá ní gbàgbọ́ àwọn mùsùlùmí tọ́lọ́ wọn bá fi Quran kẹ tí wọ́n káyà Quran fún wọn bá fi wọn fagídí. pé tó wù yí yóò dá gbọ́n sọ nínú kùránù lọ gbàgbọ́ á sì máa ní ara o àwọn ò lè ẹni tọ́lọ̀ ní ká má ṣe yẹn òun gbogbo ìjọ tí a bá ti ń takò ọ̀rọ̀ ọlọ́run tí ń ń gbogbo ìgbà ń bá ìwé ẹ̀yà yóò wù yẹni tí ń sọ ìbá jẹ́ ìbá nǹkan wọ́n kí ìbá jábàlagbà tó lọ́rọ̀ ọlọ́run ọba ni ó kájà ó sì tú bó ti yẹ kó tú bó ti wà ń bẹ̀ ti wà ní ti ká gbọ́ láti tẹ̀lé táàbà sì lè lo nǹkan yẹn nígbà yẹn ká mọ̀ wípé kùdẹ̀kùdẹ̀ ìgbàgbọ́ wa tí ò tó òun ló fà ká má takò ọ̀rọ̀ náà orígun kẹrin ká nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ látọ̀rọ̀ Adam ó fi dúró ẹni kẹyìn wọn náà Muhammad sallallahu gbogbo wọn pátá ẹ̀yìn ni wọn ẹ̀dá kan ò ní súnmọ́ lọ́run títí tí ò bá nínú àwọn o àsìkò kan ti wà táwọn kan gbé káàkiri bí Yorùbá tí gbogbo iṣẹ́ tó wọ́n bá gbé fọ́tò bàbá yẹn síta wọ́n wá jáyà Kùránì kan sí lára wà á lámà ádámà àfúlá àkúlà ẹ̀rú máa bà mí tí ọlọ́run ti gbogbo ìmọ̀ láyé òfin máa nábì ádámù tí ànábì ádámù yẹn ni wọ́n fọ́tò ta àwọn ọmọ tó ń lérò èrò bàjẹ́ ni ìrìn wọn bó ti wù o. ìgbàwẹ̀ ni ìpòfin ọlọ́run bá mọ́ ni ìjìnà sẹ́sẹ̀ ni ìmáṣẹ ọlọ́run bá sẹ́ni tọ́nà ò bá ti bá bá séèyàn níkànnì mọ́ àwọn ànábì ọlọ́run kò sí lè ṣe fẹ́ẹ̀rìn táyé èèyàn wájú ọlọ́run tí kò èèyàn wájú ọlọ́run tí ó gẹ̀rù tàwọn ànábì kan lọ ju àwọn ànábì lọ kódà kò lè bá wọn lọ́ba torí ọlọ́run ọba ni wọ́n jẹ́ lórí ilẹ̀ ẹnìkan ò ní í ṣe lọ́run wọn ẹnì kò ní ṣe lọ́ọ̀ títí kọ́ lọ́wọ́ fẹ́ràn rẹ̀ jù wọ́n lọ àti kó fẹ́ràn rẹ̀ bí wọn. ẹ̀jẹ̀ àti ìlú nípa gbàgbà rẹ̀ bí ọlọ́run àti wọ́n ta yín. táwọn kan mú ẹ̀sìn tí wọn táwọn bá ń fi ń ṣe ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam èèwọ̀ ní fún wọn mùsùlùmí tó bá fẹ́ bọ́ lọ́wọ́ bá pàdé tí olówó ọlọ́run á ta sálẹ̀ لا نفرق بين أحد من رسله gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá tẹ̀lé wọn lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn mùsùlùmí kò sí àtọ̀ láàrin wọn. àná Muhammad rèé ọmọ Abdullah sallallahu alaihi wa alihi wasallam wọn náà lẹ́ni ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run kò sí ànábì ní ìmọ̀ tí ó wọlé ayé lẹ́yìn àná Muhammad. eléyìí jáàmù tí gbogbo dọ́sìn tí mùsùlùmí bá fi ń sin lábẹ́ ẹ̀sìn tó bá ń gbà pé ẹnìkan náà ni ẹni ìkẹyìn àwọn ànábì ọlọ́run tó yàtọ̀ sí àná Muhammad bí àwọn kọ̀dìyàníyà àbí àwọn ahmadiyya kò sí lágbọ́n islam náà máa ká àná Muhammad wọn àbá ahadin min rijalikum ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tọ́lọ̀ fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ wá ní tẹ́lẹ̀ Muhammadu yẹn kìí ṣe bá bá èèyàn kan nù yín ó dọ́ ọmọ tiẹ̀ mọ̀nà èyí náà sì máa bàbá tó bẹ́ẹ̀ yín náà wà láti rọ̀ mú kìí ṣe ni ó sì fún gbogbo àwọn ìgbà tí ṣe masters program wa ló sọ àmì sọ̀rọ̀ àjímẹ́tì wájú lórí àwọn dókítà àwọn fọ́ọ̀mù táwọn kọ́ wa ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà fún wa ó ṣàlékún ìdáyà fún wa. wọ́n ní my student wọ́n pè wá wọ́n lè jẹ́ àmọ́ wípé amadíyà ọgbà aláwọ̀ náà mà àwọn gbà tí amadó gùn láàmú lórí àwọn ànájì ìkẹyìn. wípé àyà tí mo kà yìí bàbá yẹn náà mú wá wọ́n ní wọ́n ní different interpretations lọ́tọ̀ àwọn ń tàyè láti ṣèyàtọ̀ láàrin final wood àti last net wípé ọlọ́run bá sọ wípé ànábì ni the last of the prophet kò sọ pé òun final gbogbo àwọn ànábì ọlọ́run sẹ́ni gbogbo àwọn ẹni ibi wọ́n máa ń kó àwọn kankan wá láti fi ọ̀pọ̀ òjò aburú wọn àwọn òrùbí sí i but wọ́n máa ń treat ẹ̀ bí ìmà wọ́n máa ń treat ẹ̀ academically. faith network ni wọ́n ní ọlọ́run sọ pé last prophet ni ó túmọ̀ sí kò ní sí ànábì ní ìmọ̀ tí ó wà lẹ́yìn ìlàbójíṣẹ́ tọ́lọ́ òkú fún kùrọ̀ánù ni àmọ́ kò túmọ̀ sí ànábì mi wá bá wá kìí sọ̀rọ̀ fún so ni màtọ́nà ti pé ní last prophet ó túmọ̀ sí wípé kò ní sí ànábì ìmọ̀ tí ó wà lọ́nà ó fún àti tí ó fún ní legislation mímọ́ síra mímọ́ àmẹ́lòmí ó sì wà òfin ni the final prophet àwọn ọmọ ìyá mi nígbà tí àti ìdá nípa agbọ́n bá yé èèyàn tí títóbi ọlọ́run bá fún àwọn ọ̀tàrádá gbogbo tí arákùnrin yẹn gbélé ayé ẹ̀ṣẹ̀ níṣẹ́ náà àti bọ̀tán dáradá lọ́n fi gbẹ̀yìn ẹ̀kọ́ tó kú ó padà kú sínú ó kú sínú tọ́lẹ̀tì di ẹ̀sìn rẹ mú dáadáa mọ́ kú sọ́wọ́ torí tó fẹ́ sacrifice ayé ẹ lé lórí owó ara ẹ̀jẹ̀ omi mọ̀lẹ́bí ó yẹ kó o mọ bó ti tóbi tó níwájú ọlọ́run àwọn èèyàn ń wà dáadáa tí wọ́n ti gbélé yìí lọ òṣìṣẹ́ Maybe ten years ago tó kò jù bẹ́ẹ̀ lọ bí abí ninety nine or two thousand lórí twenty years right mo pàdé ìtọ́nú wọn lẹ́kọ̀ọ́ wa mí àwọn àjọ ń fomi jòrò tó rọrọ̀ tó bá sì ní kọ́dọ̀ mo ní fọ́tò nọ́mbà àwọn ọdọ̀gbọ́n lọ́wọ́ mo ní fọ́tò wọn lọ́wọ́ kí wá ní pé bí wá ní ẹni kódà èmi ní fọ́tò wọn lé gan mo lé mi ò ní di fọ́tò aláwọ̀ dọ́fíìsì yẹn ẹ̀jẹ̀ ká kápìtẹ̀ lórí bìtà àwọn àti sọ́nà nígbà tó wọ́n sọ pé onímọ́tò lọ́wọ́ kí wọ́n ní sọ́ọ̀ wá àwọn kan ò mọ́tò wà ní jésù náà lọ́wọ́ ni tó túmọ̀ sí jẹ́sìn wọn wà lójú ọ̀nà. àná lẹ́nu ìkẹyìn o lẹ́nu ìtọ́jú gbogbo àwọn ànábì ọ̀rọ̀ gbogbo ẹni bá ti ń ní nǹkan míì ìdá òbí tún ti lè burú ṣẹlẹ̀ sí ìdíjà kó ti kò ní bá mu tàbí kó ṣe wípé àjẹ̀nú òfowó kan ó ti wà indoctrinated kò sì ní mà ọ̀rọ̀ kò sọ ọ̀sán méjèèjì ẹlẹ́ẹ̀karùn ìnígbàgbọ́ pẹ̀lú tí ń jọjọ́ kẹyìn ìjọba bá ti ẹ̀kú gbèdé tó wà bí ẹ wò wà tá à ń wù láwùjọ láàrin ara wa ẹ máa kẹ́sí wípé ìsẹ̀mí wa bá ti ń lò sẹ̀mí àgbà wípé tí ń wà lẹ́nu ìkú ìdísì ìbẹ̀lẹ̀ ikú nìyí òun gan burú ju ikú lọ ìbáṣepọ̀ tá a bá ti kú kò sí ìgbéǹde kò sí ìṣirò iṣẹ́ ọkàn ó balẹ̀ ìbí kí náà ni. àmọ́ yẹn ó náà mùsùlùmí kẹyìn yẹn kẹyìn tá a ti ń sọ yìí ó láti ó ń kú lọ́wọ́ báyìí abiyamọ dáadáa ni ó tún jọ ọ́ sáwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n rẹ́rìn níbo ìlú wo kí ló kọ àdúgbò rẹ̀ ikú mọ̀ ní wọn náà ti àti kọ́ ọ̀kọ́ wọn náà ti kọ́ àwọn màláìkà kan nìyẹn táwọn bá gbẹ̀mí tèfè rí wọ́n máa já ẹ̀mí yẹn gbà lára ẹni pa pa lára rẹ̀ yóò fọ́n fọ́n rọ́bà. torí kò ní fẹ́ jáde ó mọ̀ pé ibi tóun lọ tóun lè ara yẹn ibi ègbé lòun lọ àwọn ló mọ̀ wá jáde jàkújà ló mọ̀ wá láàgùn òdì tó wá rẹ́rìn ó ń ṣe ọlọ́ọ̀gẹ́ nígbà tí ó kù kí ni ń sọ wa innal mawta sakarah tàbí tó fi ọlọ́run ikú mọ̀ lóró ẹ̀tọ́ mọ̀ fi fẹ́ràn tẹ́lẹ̀ yìí yóò dúró lẹ́ni èèyàn tí wà bí wà lọ́wọ́ ẹ̀ kò ní túnbá tó bá kúrú pé lọ́dún pàdé ọlọ́run kò ní ti pàdé rẹ̀ gbogbo tí ò dá sẹ́ńdá ní ẹ̀sán ọ̀la kejì rẹ̀ yóò wà fọlẹ̀ yóò túnbá lẹ́sìn máa ń bá tí ń wà ní máa ń pápá rẹ̀ lẹ́kùn ìṣesí wa ìṣesí wáyé rí ìyẹ̀wò mọ́ ìdílé kẹ̀sìbí alẹ́dí rẹ̀ yóò kẹ́sìbó náà ní yóò mìtì wọ́n máa yóò kẹ́sìbó bí hí illa kúlù mùtẹ́lì a ń jẹ́ mùsùlùmí ni kódà à ń pàtó mọ́ra pa ń súnà wa ìṣesí ẹni tí ó gbà pálíkì àmà ń bẹ ìṣesí wa. yóò mọ̀ ẹ̀kú mu náà sọ̀rọ̀ gbogbo wa kò sí ìjókòó wájú ọlọ́run èèyàn wà ń kọ́ dùkọ́ jókòó rojọ́ ni ó dìde lójọ́ ni lórí ìnàró ọjọ́ ó le

ìyàwó mọ̀nà ẹ̀bùsàn kọ̀ǹtọ̀rì rọ̀ abúrò ọjọ́ ni mo fò káàkiri bí ìtapapa náà tẹ́ bá ń sun náà tẹ̀ ń sun pápá gbogbo wọn ta káàkiri bá bú yóò dùnmọ̀ fò káàkiri nìyẹn. ìyẹn tí ń bẹ̀rù ọjọ́ òun wọ́sítẹ́kù yóò mọ̀ nítorí jẹ́ ìrìn ẹ̀fín yìí lọ́wọ́ fún mi tó wá fa kólú náà fún mi kẹsàn-án ó ń gbà a ti àjọ bàbá kù bàbá àti bàbá kù àjọ gbantú lẹ́rẹ́ mi púpọ̀ kò ń ṣe allegation àwọn olórí wa nìkan gbogbo alájọ kó sínú ẹ̀ ẹ má lẹ̀ mọ́ lórí lára nìkan àwa tá a jára ló ti wọ́n darí sáwa náà gbàgbọ́ ǹjẹ́ ká máa roko tì nìyẹn bàbá ti tẹ́lẹ̀ padà sí ibi point yẹn àlè ìsẹ̀mẹ̀rẹ̀ gidigidi kágbà wípé àlè yóò áhìr lẹ́sẹ̀kẹ́ ti wòjú òde wọ̀lẹ́sẹ̀kẹ́ ti fìyà yóò wá o ẹ tó bá ti wá kú tiẹ̀ bá gbogbo ẹ tẹ̀yìn ṣe lẹ́yìn rẹ̀ tẹ̀yìn ṣe léde tẹ̀yìn ṣe náà dáadáa tẹ̀yìn àwọn afáà ń jẹun wọn ń sáwọn ìtọ́jọ́ mẹ́jọ ìjẹ́ ẹ tí bàbá yín tó kú yẹn tó kú kojú ló sáré bí ń bẹ lọ́wọ́ ìyà lọ́wọ́ lórí àwọn ẹ̀sẹ̀ kan sí kejì tọ́wọ́n fi gbà mú jẹ́mà mílíọ̀nù lẹ́yìn ṣiná lẹ́yìn ìgbà tó kú tán tẹ́ǹpé bàbá dáadáa ń bàbá wá bàbá dáadáa ń bàbá wá ohun ń kí o lọ́wọ́ ní kó wọlé tó sàlùwà láàrin kó gẹ̀rẹ́ rẹ̀ kò pọ̀ mẹ́ẹ̀kọ́ pọ̀pọ̀lá àwúrọ̀ bàbá dáadáa ń bàbá

alámúnumọ́lá bàbá wa alámúnumọ́lá ni so nǹkan ẹ̀jẹ̀ kó dúró gbàgbọ́ wa abúlé ọba pàdé o yóò fi owó ju wa responsible accountable ní ìdájọ́ orígun tó parí ẹ̀ alìmọ́rò ló kọ́dà yìí káyìlì yìí wọ́n sẹ́rù ìtẹ́lẹ̀ àwọn afá àwọn dáadáa kọ́nà kó bá foríjì wọn ẹ̀ṣẹ́ ìbọ̀wọ̀ yìí máa mẹ́rin ọmọ nílẹ̀ Yorùbá àgbà afá súnmọ̀ ni wọn ọ̀pọ̀lọpọ̀ àyè nílẹ̀ Yorùbá ló fi pé ọwọ́ jà dáwà sórí nínú àwọn olólùsọ̀nà débẹ̀ wọ́n ṣàlàyé ìgbàgbọ́ wa nípa kọ́dà àwùjọ kan fún wa nínú iléeṣẹ́ ó wọ́n ní gbogbo orígun márùn-ún ta ṣàlàyé síwájú yìí tí bá ń bẹ fún ẹ̀dá tó bá ku ọ̀rọ̀ kọ́dà tí ò bá sí fún gbogbo márùn-ún yẹn wo bí ìgbà wípé inú àdíyèsí kí àná ṣàlàyé gbogbo mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ̀rí kọ́rọ̀ kọ́dọ̀rù ló ń wá kẹ́yìn ó tún wà á yìí tún ìrìnà ìbìlẹ̀ kọ́dà rí báyìí rí ìhí wọ̀sẹ̀rì torí pé ìgbàgbọ́ wa sí kọ́dà ó nípa tó ń kó ń tẹ̀lé ayé wa tó pọ̀ ẹnìgbò tó ń dà mẹ́lò ní káàkiri láyé ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ sí àyàn náà àti kọ́dà tó náà wá ṣe ìbánidọ́ta àkúnlẹ̀ àmọ́ ìjọ àyàn àmọ́ bá ti wà wọn náà kún lẹ́yìn làdáyébá àdáyébá làbáyé làdáyé sí bí wọ́n ti máa ń ẹwọ orí la fi ń la fún orí la fi ṣèkínní kan wọ́n sáà kó gbogbo àwọn àdìsí yẹn jọ. ara o ọlọ́run kò sì fún wa ní choice kò ní kànyàn ilé ayé ló ń lọ yìí o so fẹ́ yẹn kó jó lórí ire ni àbí kó jó lórí ibú so fẹ́ yẹn kó jẹ́ sáálíṣà ni àbíkò ìjólówó iye tó wò fún ara ẹ̀ ló ń yàn fún wa ọlọ́run pé èmi àti ẹ kalẹ̀ níjọ́ tó ń ṣe kọ́dárù àfa wa yìí jẹ́kì lọ ní jòkó àfa àkànná jòkó mo fẹ́ ṣe kọ́dárù àfa yìí yá kí lẹ fẹ́ kí n ṣe fún bèlè ṣe fáwọn kan wá ń bẹ tó jálágbára ayé tó ṣe wípé ọdọọdún ni wọ́n ń pàdé ní òwúrọ̀ láti kọ́dúrì tó máa ń wo kádàrọ̀ ní kálukú àfa àkànná Yorùbá nìyẹn ní gbogbo àwọn alágbára ayé àwọn alágbára funfun wọ́n bá ti jù lálẹ́ nǹkan dé ọlọ́run àpè wọ́n ọlọ́run ó pè àwọn owó àwọn ọlọ́run máa ń pè yóò gbọ́ mi báyìí etí etí gan tí etí ti gbọ́rọ̀ láyé á ah, ti ti tó bọ̀ púpọ̀ nígbà tí mi náà ti ẹ̀rù náà tó kéré sọ̀rọ̀ bá a tó lábẹ́ wọn àwọn àjẹmú fún ọlọ́run wàá pè wọ́n lóòrùn láti lọ́kọ́ dé àwọn àjẹmú fún ọlọ́run ní pè wọ́n torí pé ní ibi làwọn máa jẹ́ funfun ọlọ́run wà pé mo yóò wá nìtọ̀ ìwọ tí wọ́n wá láti ìlú èkó ìwọ jẹ́ funfun yìí tó wá rẹpẹsẹ́ǹtì ìlú èkó kí ló fẹ́ ká ṣe fún ọlọ́run yìí ọlọ́run ló máa pe àwọn kan tí nígbà máa pe ẹsẹ̀ wọn ọ̀yọ́ pèsè owó bọ́jẹ́tì. ما أشهدتم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عبدا. أوكي mo dá sánmà ni mo dálẹ̀ ni kò sáwọn kan tí mo kò gúnlẹ̀ báyìí ẹ wá ohun tó fẹ́ dá sánmà àti ẹ wá ràn mí lọ́wọ́ wàlà àkọlùkọ àǹfọ̀sì lọ́dọ̀ọ̀rọ̀ ń dáwọ̀ náà kò kò yá rẹ̀ jókòó kò yá bá rẹ̀ jókòó ibẹ̀ lẹ́sì ní gbọ́ wípé kò ṣeé ṣe kéèyàn kan máa kọ́ọ́lẹ̀ tọ́lọ̀ ọba kọ́mọ́ lámẹ́yìn bẹ́sù báyà ń fún ọlọ́rọ̀ ọgbọ́n fún ọlọ́rọ̀ ọgbọ́n kó lè báyé rẹ̀ jẹ́ wájú ọlọ́run jáde àná ló bá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n inú ọdún ìwọ̀n ti yóò rí ìyá kí mo fẹ́ kí lè ń pa ọ̀sọ́rọ̀ ní ẹni tí ń pàpọ̀ ni tó lè rẹ̀ wò kò kọ́ sí ní sọ wípé àwọn tó ka yìí jù lórí wípé wọ́n wọ kọ́dàrù wọ kọ́dàrù wọn àwọn tí wọn ò náà nínú

distance ní kílẹ̀ ní mo rí pínlẹ̀ lànà kẹ́ wà yìí lànà aburú yìí ẹ bá lẹ́ẹ̀ rí nǹkan èmi náà rí mẹ́wàá ẹ lè tí lè fàdé ọlọ́ọ̀kọ́rọ̀ ọlọ́rọ̀ sí yín o èmi rí yẹn sí yín etí mo sì rí tí ó sẹ́gun sọ̀rọ̀ yín kẹgbà fúlà ẹ̀dúréré àbí ìrìn ẹ̀sìn ò dá bẹ́ẹ̀ ìrìn ẹ̀sìn yẹn dà ìrìn yẹn dà púpọ̀ ìrìn tó ń lọ ilé padà fi findings nínú kùrọ̀ àlàtí sínú ìṣòpọ̀ yìí àmọ́ wọn kọ̀kọ̀ Allah subhanahu wa ta'ala wahdahu a'lamu bihi nǹkan wọn bá kọ mọ́ náà ni ó ṣẹlẹ̀ sí ọ wa'lam anna ma akhta'aka lam yakun yusibaka wa ma asabaka lam yakun yukhti'aka gbogbo ohun tó o bá lé tọ́wọ́ rẹ bá bà ìbẹ̀rù àkọọ́lẹ̀ ni nígbà yẹn mo ní ní o èyí tó bá sì létí tí tọwọ́ rẹ̀ ò bá ó padà mọ àwọn tí wọ́n wá ń di ẹ̀ pátá wọn yẹn kì dojúkọ lọ́n kò sínú àkọọ́lẹ̀ lórí ìtẹ̀lẹ̀tẹ̀ rẹ̀ wọ́rọ́ bìrì bóbi káwọn èèyàn kórìíra èèyàn tó ìtọ́wọ̀ bá ní ó kàyàn àwọn tí wọ́n kórìíra èèyàn lọ́wọ́ tó tún wá lò ní stepping stone ó ní ṣe pẹ̀lú ẹ̀yìn tí ó jẹ́ gbogbo ìgbà tó bá ti ṣe promotional exam tí result bá ti jáde yóò rí kò rí result ó kò kí ẹ reflect nínú salary scale ẹ kò ní reflect yóò kàn rí sójú pé wọ́n ti promote ẹ o wọ́n dá step tí mo tún bọ́ sí ní ìsìn ẹ ó yẹ kí ẹ̀kan tó kàn kò ní sí nǹkan kan ó wá bẹ̀ ọ̀gá ẹ̀ tuntun ọ̀gá rárá látòkè náà ni tó bá owó orí àwọn tó kù pé wọ́n ti ó ti reflect ní so i reflect ọ̀rọ̀ ti tẹ̀ látòkè nù nínú ìmọ̀ ẹ̀rọ tó ń pa ẹ̀ ó tún wọn báwọn èèyàn tí wọ́n tún mọ̀gá ẹ̀dá mi bá ń bọ̀ kí ni mo ṣe fún wọn torí ọlọ́run láti ọdún bíi mẹ́fà méje mẹ́jọ fún mẹ́wàá sẹ́yìn àwọn yẹn ló tún lọ bá a náà ó tún wá ń bẹ̀yìn náà sí ó tún wá bá mi kó sí ìkẹ́kọ̀ọ́ kò tí bá bẹ̀yàn tí ẹ̀yìn máa ti bẹ̀ lọ́hùn ló bá bẹ̀ pọ̀ lọ́hùn èmi ò mọ bọ́rọ̀ mi ti jẹ́ sáàsà náà mi sì fẹ́ mọ́ olójú wá sàbọ́rọ̀ bá ti lọ́hùn gbàdúrà ó gbọ́ náà nìyẹn ètò ìdìbà ránṣẹ́ sí àkókò ránṣẹ́ sí ìgbóṣò olóòtú ránṣẹ́ sí wọ́n ránṣẹ́ sí kíláàsì kan ní bọ́sùlù department wọ́n ní kí wọ́n gbé fáìlì lágbájá wá wọ́n gbé fáìlì lọ́dọ̀ ẹ̀ ló bá wù á ah, ó ti lówó ńlẹ̀ púpọ̀ ló bá sàyẹn. ẹsẹ̀ òun àti bá dájọ́ ni láti dúró lórí ọlọ́run ló bá sàyẹn àyẹ̀ dá padà sí ball street council payment ten years back ten years back tí o bá tẹ̀sẹ̀ ju bẹ́ẹ̀ gan lọ tí o tó lóhùn ló ti padà wá gbà wọ́n pé ó máa ní ká tó ṣe fún yẹn exam yóò sáà sí náà ni bí ìsọ́ọ̀tì bá jẹ́ de ìjó ti ń jáde láti ọdún márùn ún ìjọ ẹ̀ka náà ọlọ́run náà ní ń bọ́ iṣẹ́ oṣù tẹ́lẹ̀ ló ká máa ń bá yí bẹ́ẹ̀. wọ́n náà bá ránṣẹ́ pé tí wọ́n fẹ́ yín bọ́sùn o nígbà tó dé bẹ́ẹ̀ wọ́n máa fi calculation owó yẹn pé ten years ago o ti ti professional exam step by step step by oye tó kó sálárì ẹ̀ nìyí ó wá ń ṣe bíi ìdàgbà bíi àlá òun outcome ọ̀gá náà ni wọ́n ní kí káṣe bẹ́ẹ̀ ìdúgbẹ́ ò ó bá gbowó sápò ó lọ́jọ́ kejì ó débi iṣẹ́ ó bá lọ bá ọ̀gá ah, ọ̀gá ẹni ní àfiṣe ní god control to everything ọ̀gá kí ló dàdúrà yìí pọ̀ ná àná lẹ́sìn tó gbogbo àwọn àyà sí nǹkan kan ọ̀gá ní nígbà wo. nígbà wo subhanallah. ah yes sir alánà wọ́n pè mí ní bọ́sùn wọ́n bá gbé fáìlì mi wọ̀n ní pé ẹ ti sign everything pé kí wọ́n sọ pé mẹ́ àní nígbà wo lánàá yìí. wọ́n dà pé ìbéèrè yẹn àwọn táwọn bọ́ sùn ni wọ́n lè dáhùn ẹ̀. ẹ pè wọ́n wá pè wọ́n wá lápẹ̀ nìyẹn wá. ìgbà wo ló fi jẹ́ iná ẹ̀ pè mí lánàá sábẹ́ ti gbé fáìlì mi palábọ́já wá. ẹ sì wọ́ọ̀lù ẹ gbogbo ẹ sign ẹ̀. báyìí ká lọ sanwó wọn fún wọn. ọ̀gá bá wù lẹ̀. Ah! àmọ́ àmọ́ àmọ́ ọmọ náà sàdúrà èfè mo mọ́ sẹ́sà ìmìgbésà ìdúrà kí tó ń jẹ́ ọlọ́run ọba nìyẹn fún wọn tó dákọ́dá rúmà tó ń tọ́nà máa ti fẹ́ ṣètò kan kò fẹ́ sí jì lọ́wọ́ àwọn tó bá fẹ́ dùn dùn ju wọ́n ìjọ lọ́wọ́ tó wá lò ẹ̀yìn gẹ́gẹ́ tẹ́lẹ̀ fẹ́ kó rí sí yẹn èyí náà ni màá lò ní iṣẹ́ tó kùn fàtẹ́ tí ó fi rí tó wáyé ọ̀tọ́nà bá wá ṣe irú ẹ̀ fún wọ́n wá ṣe ayọ̀yọ̀ ẹ̀ ń tí mo ti wá débẹ̀ tí wọ́n bá yín báyìí mm-hmm. wọ́n jẹ́ tí wọ́n bá wọn tí wọ́n bọ́nà tó padà gbèjà rẹ̀ ó ti lò wọ́n nínú iṣẹ́ ọwọ́ ti tẹ nǹkan tí wọ́n jí ọlọ́wọ́ lórí tẹ́lẹ̀ ọ̀rọ̀ pa wọ́n sì wọ́n bá tiẹ̀ lọ. eléyìí fẹ́fẹ́ fàyín tún jẹ́ orígun kọ́dà orígun àkídà. àwọn orísun la ti mú àkídà tó ní àlàáfíà ìjọba mùsùlùmí à ń mú látara nǹkan méjì tá a bá fẹ́ mọ̀ pé àkídà yìí tó lálàáfíà bí ò lálàáfíà káwọn sọ́fíìsì méjì tá a bá ti ní kó wà established nínú sọ́fíìsì méjì yẹn agbámú láti máa tẹ̀lé sọ́ọ̀sì àkọ́kọ́ Al-Qur'an Al-Karim ìtẹ́nikábi sí náà yìí ìtẹ́niká gbàgbọ́ yìí sí ẹ̀rí ibẹ̀ fún un Qur'an ẹ̀rí ibẹ̀ fún un Qur'an ọkàn wọ́n balẹ̀. sọ́ọ̀sì kejì as-sunnah súnà ànábì tó ní àlàáfíà ìtẹ́ni àgbàgbọ́ yìí tí ànábì ní ká gbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni alhamdulillah àkíyà tó ní àlàáfíà yìí àmọ́ torí àkíyà wípé àṣà wọn ló ní ká gbàgbọ́ bẹ́ẹ̀ ẹnu àwọn òbí àwọn Europe kan àwọn Greek wọ́n pùtù kìíní ìjọ ń tẹ̀ dáhùn èmi náà jẹ́ embrace ẹ̀fẹ́ ló ṣe ká fi náà tó bá ti a ní lo ọ̀nà kan sí kejì láti fi de ipa afẹ́mọ́lẹ̀ sínú gbàgbọ́ wa àti jẹ́ ní ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àti ọ̀rọ̀ àná wọn láwọn ẹ̀bọ̀ra ni àti wọn láta Yorùbá ìrèké àádùn oyin ẹ̀wà ẹ̀wà bèjì nítorí wàá ṣe nílà ló ṣe gbogbo ẹ̀rọ máa ń gbọ́ nígbà tí mẹ́ta náà wá dé ní ìsìn òun tó wá lóró òtítì ẹ̀ ẹni tó rò mẹ́ta àbáwọn èèyàn tó tírífúlẹ̀tì ni. àbí àwọn onímọ̀ rẹ̀ ká ní òrùbẹ́ta òrùbẹ́rin òrùbárùn òrùbẹ́sàn torí wọ́n rí àwọn ìbejì ó ní gbàgbọ́ kan lọ́tọ̀ tí yorùbá ní ìbejì lẹ́gbẹ́tì kan bá kú nù wọn wọ́n tún wá lọ gbẹ́ èrè tó kú yẹn ó gbé sínú ilé wọ́n máa rán sọ fún ìkí ìbẹ̀ láyé nù wọn wọ́n tún máa rán sọ náà fún ìyí tó jèrè ìkejì rẹ̀ wọ́n wá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ fún ìbejì òdélé kí ní kan sọ ilé ìdíjà di bá fọ́ ò bẹ́sẹ̀ kí nígbà jù ló tún tán ẹ dákun ṣé ẹ̀yin ṣọ́ọ̀tù wa ṣé ìbejì tí mo bí kí ló lọ́hùn sọ fún tọ́lọ́hùn sọ nípa inú ọkọ̀ àn wọ́n máa ń ṣàlàyé ẹ̀sìn kò sí pa ara yọ ara epo ara kíní ara eré ara adùn kò sí ó sọ pé eléyìí ṣe gbàgbọ́ inú ọkọ̀ àn nípa àbèjì ìgbàgbọ́ àwọn Yorùbá nìyẹn ó sì la ẹbọ lọ bẹ́ẹ̀ náà ni dáadáa ilé iná kọ́mọ̀ nílẹ̀ Yorùbá ń gbà ká gbogbo ẹjọ́ bá ti nù lọ́dá lórí báyìí ó máa wò pé ah, ó tún yàtọ̀ òun náà tún lórí ìdíje ẹ̀ ó tún lórí tó tún fi ń wò èmi sì ni àmọ́ ìgbẹ́ sì yé tó ni ọmọ mùsùlùmí mélòó lẹ́rí tí ń yà dáadáa ń wò sí lọ́jọ́ kẹjọ àti parí ìgbà tábò ilé súnmọ́ ilé fún wa lọ́jọ́ kejì lásán olóńtọ́ ọjọ́ kejì àti parí ọmọ wa ìrún làdá wọ́n bá ti wá ń dàgbà ìdàdàlú yìí o ìdàdàlú yìí o ẹ́ ṣé bàbá àwọn alébọ̀ wí ibà wà kàwé ìwòye dàda ò bá wà tí ò dálẹ̀ ò ní dàda ọmọ èkìrí báyìí nígbà náà lọ ní wà níbi primary school wọn challenge ẹ bí ọmọ tó bá ní ó láfa ó ní mo ti ìwọ lọ́wọ́ tani ó sàlàyé mi jẹ́ pẹ́ torí kó fún àkúndì mo ní ti ń fọ́ ọ tún gẹ̀ lẹ́ẹ̀kan sí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ náà ah! wọ́n ní bá padà tún gẹ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ ní fámìlì kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ń wáyàn bọ̀ wálé ó fẹ́ sàlàáfíà kọ ah mi ní bá ń lé ah. ó sì ní bá ń lé ẹ̀sùn wọn wo Yorùbá kí ni ẹ̀ máa ń pa mí lẹ́nu gan ìgbóyò yìí lè sọ̀rọ̀ ńgbà yìí ó fẹ́ wáyàn lọlé ó fẹ́ sàdáfíà kọ yóò wá òfin jẹjẹ wá délé tó bá wá délé tó wá fẹ́ náà ah, ìgbà tí mo sì ń bọ̀ ní ìsìn ìgbó fẹ́ sàdáfíà kọ́ mọ́ ni mi bọ́ lé ni o mo sì fọ́ lé bẹ́ẹ̀ tí mo fi ìgbàgbọ́ yẹn sí ìgbàgbọ́ ìjọba ẹ̀kọ́ ti káńsọ̀ ẹ̀ ìjọba ẹ̀kọ́ ti eléyìí sí tẹ̀lé ayé ṣùgbọ́n yóò tún mọ ìgbàgbọ́ náà láwọn ìgbà kan láti ní kéèké tí àwọn ìyá tá ń tajà tán bá ń lọ sọ́jà lọ́jọ́ ọjà tó bá ti pàdé àwa tá ń bẹ́ ń kiri lábá àwọn ìyá wa kiri ẹni tó bá ti jọ́kùnrin wọ́n wá fà wọ́n mara wọ́n fà wọ́n wà ní ó yá fọwọ́ kan igbá rẹ̀ ní ìdábùsẹ̀ wọ́n ní ẹ̀ẹ́n kárí ọmọ alájẹ́ yìí gbogbo àwọn ìgbàgbọ́ wọ̀nyí láwùjẹ́ tó là á lẹ́yìn àkìtáàbọ̀n wọ́n lásán kò sáyà kanú kùrán tó sọ́dọ̀ òótọ́ kò sí àdìsí ànábì kan tó sọ́dọ̀ òótọ́ kódà fọ́n bàbí sọ pé àìná ló kọ́ tóun àìná ló ní àná òrùsùn ẹ kí wá ní tó yàtọ̀ orí méjì ní ilẹ̀ lọ́rùn ti tiẹ̀ ó ní àwa ọmọ líle ni wà àwọn àbúṣe fẹ́ adájú rárá gbogbo àwọn nǹkan yẹn àtẹ̀dúpẹ́ fọlọ́run ó ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀ díẹ̀ àmú sáfì díẹ̀ wáyé gbogbo ìgbàgbọ́ tó fi máa sin lọ́run tó fi máa lùfẹ̀mí ayé tí ò bá ti sí ẹ̀rí tó bá àkẹ́ ọ̀pọ̀ nínú Kùránì àti nínú Sunnah àbọ̀bọ̀ jìnà sí. bàbá wa ń gbọ́ Al-Qur'an àti súnà yìí lábala àkíńdà ni àti lábala ṣètìhìyà agbọ́dọ̀ máa ń lo àgbọ́yà àwọn sọ́dà ìyẹn ní ìkẹ́lẹ̀ kẹta tí mo fẹ́ fi kún kò sí àwọn kò sí kan nínú àwọn sọ́dà tó mú ìgbàgbọ́ mi ìwà lọ́tọ̀ orísun méjèèjì tá nígbàgbọ́ tó dáná sùlámù àmọ́ méjèèjì ò ṣe é gbọ́yé lágbọ́yé ti èèyàn lásán àti kí yẹn lo àgbọ́yé àwọn tí méjèèjì sojú wọn ṣẹlẹ̀ in tó dájú ní wípé èmi àti ẹ̀rù sí láyé àná Muhammad ọ̀sẹ̀lẹ̀ bá bàbá ńlá wọn bá sì ń bẹ lásìkò yẹn láwọn òsì dọ́dọ̀ sí wọn àwọn mùsùlùmí àkọ́kọ́ yẹn wọ́n ní gbogbo superiority lórí wa láti kọ̀ǹsídà wọn níbi àgbọ́yé ẹ̀sìn wa láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtọ̀ Quran tó ṣe àlàyé eléyìí wípé àwọn sábà wọ̀nyí ẹ̀fì tí wọ́n ṣe inú ẹ̀sìn o àgbọ́yé wọn nẹ́fìsẹ̀sì àfídà wọn nẹ́fìsẹ̀sì yóò ti di inú nǹkan yẹn làwọn ń pè ní àsàlàfíyà ẹni tó ń gbẹ́sìn ẹ̀ yé bẹ̀rẹ̀ lápẹ̀lẹ́ àfídà pẹ̀lú bí Abubakar náà ṣe gbọ́ yé bí Umaru ṣe gbọ́ yé bí Usman ṣe gbọ́ yé bí Ali ṣe gbọ́ gbogbo àwọn àjìlẹ̀ àwọn nílànà àwọn sàhábà ni wọ́n ti gbọ́ yìí tó sì kú lórí ẹ̀ tọ́nà fi yọnu sí wọn. bí wọn náà ṣe gbọdọ̀ gbọ́ yìí nìyẹn. ìṣòro kí ni ń jẹ́ sàláfì lábẹ́ òfin Islam àbójúbìnrin sàláfì yẹ iṣẹ́ ńlá ni o kì í ṣe ìkárí o. wọ́n pè é ní sàláfì ni àbí wọ́n pè é sàláfì yẹ ni lóòótọ́ nǹkan tó yẹn fi ń ṣe nǹkan ìdùnnú ni àmọ́ ìwọ tí wọn sì pè bẹ́ẹ̀ tó rìnrìn bẹ́ẹ̀ iṣẹ́ wà lọ́rùn ẹ̀ o kí ni ìkẹyẹ wà mímọ̀ lórí kí ló fi ń jẹ́ onísúnnà kí ló fi ń jẹ́ sálàfí torí gbogbo tó bá máa ṣe nínú ẹ̀sìn wọ́rọ̀ kan tráníkì kìtàbù ọlọ́run àti súnà náà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn tó ń fara tiẹ̀ ti gbọ́dọ̀ wọn kò wá sí nǹkan tó ń jẹ́ sàlàfí alẹ́sìn ẹ̀jì sí ìkẹ́kẹ́ tó jẹ́ sàlàfíà nẹ́sìmẹ̀ntì ní tí kàmá ń ṣèyàn lẹ́nà láwùjọ tí àìmọ̀ kan bá ti ń darí ó ní wípé gbogbo ẹni tó bá ti rí ìgbà pé nǹkan yé àbí àwọn èèyàn rò pé nǹkan yé gbogbo tó bá ti ń gbé kalẹ̀ ní pọ́sípù àwọn èèyàn ló mọ̀ rí gẹ́gẹ́ bí tẹ́sítì nù Kùránì àti nù Sunnah ẹjẹ́ àti nǹkan yẹn mú dáadáa o àwùjọ tí àìmọ̀ kan bá ti gbogbo tó ti fọ́nká ẹni tí ń ṣe nígbà pé nǹkan yé o àbí nǹkan òye àwọn aláìmọ̀ kan náà rò pé nǹkan yé gbogbo tó má tún gbé kalẹ̀ ní principles ní ẹ̀sìn àwọn yóò mọ òní wùdúgbò yáàdì tẹ́kìtì kùránù nàbí tẹ́kìtì sọ́nà àpẹẹrẹ ni ẹjẹ́ ìmọ̀ wípé ìmọ̀ ẹ̀sìn ó lò púpọ̀ láwùjọ wa tí ò bá lò ní ẹnì ní jáde wọn láwọn kan ń jẹ́ sàlàfíà nineteen ninety káàsì lẹ́nu tí ó mọ ẹ̀ brace the world yẹn tí ó sì gbà ọkú bẹ́ẹ̀ ni sàlàfíà nineteen ninety àwọn ọmọdé tó wá dà sílámù àwọn bẹ́ẹ̀ tí mọ̀ wáyé mo náwó rẹ̀ sáwọn wọ̀nyí wọ́n bá fèsì lé lórí هل السلف الصالح أصحاب القرون المفضلة على عقائد وأفكار الإخوان المسلمين alùkọ̀lẹ̀fíyà alùkọ̀lẹ̀fíyà láàkì ẹgbẹ́ òbèrè yẹn àwọn sọ́làkì dáadáa àwọn sọ̀hábà àwọn àtàjìrù mọ́mù mẹ́lìk bọ̀hání ìfà mọ́mù sáfì mọ́mù ahmed mọ́mù kọ́rí gbogbo àwọn tán wá lẹ́yìn gbogbo àwọn sọ̀hábà tẹ́jẹ́ tàbírù àbàsọ́ tàbí sọ́rọ̀ àkídà sórí àkídà àti dọ́kínsì àti ideologies àwọn àrùn náà wà tàbí ìsẹ̀mí ayé yìí àbí gọ́ọ̀mẹ̀ntì fún wà nínú mùsùlùmí ó takò àfídà sí wọn ó takò àfáàbù ẹ sì sílé lórí torí pé tó ń láwọn ọ̀rọ̀ yìí wọ́n ju wípé àwọn kan sọ pé the muslim brotherhood alùsí náà ni wọ́n tọ́mọ alẹ́bi tí wọ́n kù sí táwọn ìkọ̀wá lọ mùsùlùmí wọn síbẹ̀ nìkan tó ṣe wọn ò lẹ́tọ̀ọ́ sí kẹ́ kọ̀ndẹ́mù wọn gbogbo ọ̀nà yìí làwọn yìí fẹ́ ṣe wọ́n fẹ́ dìfẹ́ nìkan wá ní lára ọ̀nà tí wọ́n fi play defense game yẹn wọ́n fi gbọ́rọ̀ wípé sàlàfíà lẹ́tìnẹ́sì àwọn dáwàrà rẹ̀ àwọn tẹ̀lé èkó yìí wípé sí àwọn sọ́láàbù sọ́ọ́lẹ̀ sí àkídà ìfúnwà lọ sí Islam tẹ̀lé tẹ̀lé sọ pé àkídà ìfúnwà lọ sí wọn àti mọ́nájú wọn nǹkan kan pẹ̀lú àkídà àwọn sọ̀hábà sàwọn bá kì ló ń sùn àbúmọ̀rún ní kọ̀ọ̀rì àbúrò tó mọ́nà ní kọ̀ọ̀rì àti àmì ní bú gbogbo àwọn sọ̀hábà tí wọ́n lọ́lá jùlọ torí gbogbo àfíńdà yìí látàkò lórí kálùkù tí a jẹ́ ìsìn wọn ká bú àwọn sọ̀hábà káfíńtì kábàjọba gbogbo iná ló wà tó jẹ́ olórí ìpìlẹ̀ àfíńdà ìfọwọ́ àná tí gbogbo ilé láwọn sọ̀hábà náà gbàgbọ́ náà ẹ̀rì sílé lórí tó bá ti pé àwọn sọ̀hábà ní Muhammad ọ̀sẹ́lẹ̀ àwọn àtàdìyó àkídà ìhùwàánù ni wọ́n gbé lórí ẹ wá jáde kẹ wá sọ wípé asálàfù sọ́ọ́lẹ̀ òun ìhùwàlẹ̀ òun. tó bá kiri ilẹ̀ bẹ́ẹ̀ wípé àkídà tí a sàndánà tó gbé wá sílùkúfò tó propagé tí kọ̀ọ̀dọ̀ wípé náà mú wá òun ni àkídà àwọn sọ̀hábà táwọn ti kọ́ wọn ìdá ẹni gbogbo àwọn sọ̀hábà yẹn òun ìhùwàlẹ̀ òun. ẹ proof ẹ̀ jáde fún wa bẹ́ẹ̀. tí ìyẹn ò bá ti wá fẹ́ proof ajá ti rí pé ẹ padà sórí àkéyídà àwọn sẹ́lẹ̀ tó jẹ́ ti tìlẹ̀. ìbéèrè kejì هل العلماء ربانيون المتطلبون للسلفية ناشمين سيرون على منهج السلف الصالح في التعامل مع المنحرفين أم العكس ìjẹ́yìn àfa àwọn àfa òdodo ìbéèrè kejì nìyẹn àwọn àfa òwòtọ́ àfa àtọ́lọ́hùn sẹ́yìn ń pè wọ́n ní sàlàbíà lẹ́sìn ẹ̀jì yìí tí wọ́n rìn lójú ọ̀nà sálàfì níbi tí wọ́n ń kù ní ojú òdodo lò. ṣé àwọn eléyìí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ebú ni àbídàbí? àwọn tá kà kalẹ̀ táwọn sọ pé àwọn sàlàfíà ní sinmi ṣe yìí ìlò tí wọ́n bá ẹ̀kọ́wánu lò nínú ìlò yẹn làwọn sọ̀hábà bá àwọn bíbí àsìkò wọn lò àbí lò bẹ́ẹ̀ kọ́ àbáwọn ohun mọ́nájú mi láti fi wọ́ àdéhùn àwọn ẹ̀kọ́wánu mùsùlùmí èyí tí Abubakar mọ́ Usmanu Ali olò láti fi wéjì wọ́ àdéhùn àwọn bíbí àsìkò wọn. àwọn òbí rẹ̀ yẹn ẹsẹ̀ ìdílé lórí o ìjọ tí ó ń ṣe ọlọ́ọ̀bá ti lé ayé lẹ̀ sọ̀lọ̀lọ́ àfààní ọ̀sẹ́lẹ̀ tí àwọn kan ti dénú àwọn mùsùlùmí tí àwọn òjò zakati wa kí ni báwo bá ti fojú wọn ó ń ṣe ọlọ́ọ̀ fi lé ayé lẹ̀ àwọn kan láwọn òṣù láàmù ma sọ̀rọ̀ bá lè rí jà àwọn táwọn òṣù láàmù ìsìláàmù àwọn òṣù ìsìláàmù wọn torí fáànà ibi ti kú tàbí bá ti mú wọn rìn ìfọwọ́ra wọn lórí Ìmọ̀ tó kàfà rẹ̀ rọ́bì ọmọ ọ̀rọ̀ ẹ̀. Ìjọ tí Mọ̀bíìn tí máa ń wá tí máa wà záàlì ẹ̀ ti dáró wa, Ṣàlùhámi láti rí kọ́rọ́, ìjà rẹ̀ ti ló kọ́rọ́, tó máa wá tí mọ̀ rẹ̀ káàkiri. Torí àdánwò tẹ ní ẹni pé máa ń wá bá tì ní kiri. Báwọn súnfì ti wá láti máa ń wá bá tì ní kiri láyé ìsìn. Ìpè ìtumọ̀ àyà yìí ó wà apparent, ó ní ìtumọ̀ àná ìpé ọmọ inú ilé nìkan ni ó bọ́sùnmọ́ rẹ̀ yìí gbogbo àwa tó kù yìí ànímọ̀ súnmọ́ rẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn tó bá wà nínú ilé àmọ́ nínú ilé ọ̀ ilé máṣẹ̀ ní ilé àmà bá ń bẹ nínú ilé tí ó mọ̀ àtìgbà ẹni jíjẹ́ ẹni fẹ́ gbórí ìgbà tí wọ́n sọ fún lóòrùn pé ẹnì kan mọ̀ ń bẹ̀ kọ̀ bí ìgbìmọ̀ ló ń jẹ́ ìmọ̀ ń wá tún wà záre yá sì dáró wá kiri wọ́n mọ̀ sí lábáwá ni kò wá mọ̀ tí mo lọ́rọ̀ sọ ń bẹ̀ lọ́rọ̀ wá sí àdúrà kan Allahumma makinni min ọlọ́jọ́wọ́ mi ó tẹ̀ ẹ̀sìn tó mọ́rù nìyí bó bá ti pàdúà ńlọlé àṣẹ pẹ̀lú ọlọ́ àdúrà yìí náà sí ìgbà àdúrà bá mọ́ fúnra rẹ̀ ló wá sí ààfin lọ ó ní assalamu alayka ya amiral mu'minin ó náà dá lóhùn ó ana Abdullahi Sadiq ààbò aláhàpà ìwọ ni wọ́n sọ níbẹ̀ ni àjọ yìí máa gbà níjú àkọ́kọ́ tó ti kọ́gbọ́n pa rẹ̀ náà sẹ́ta àwọn akọ́dá àwọn ń wọ́ ọrẹ́ jọ èyí mọ̀ fọ́lọ́ yóò wà ń wọ́ ọrẹ́ jọ ìfẹ́ kó dé ìtẹ̀mọ́ wáyà jẹ pìpì ẹ̀yà yẹn kalẹ̀ tó tu ọrẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹkùnrin ẹ̀jò tó bá wọ̀ mọ́ra ó nù ẹ́ débi pé kúrò àwọn onímọ̀rò ògbà tẹ́nìkan nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ bá wí eléjì àdìlélẹ́ ìfúnra mi níṣe ó nù ẹ́ débi lẹ́sí wọn ló gbé láwà ní tó tóbi tó nù ẹ́ sí láàrin títí lórí ẹ̀ mo rò wọn làwọ̀jẹ́ tó kọ̀ hàlùkọ́ lakọ̀tún àtọ̀rọ̀ àbí nínú ìwáyà ní làtọ̀rọ̀ àtọ̀rọ̀ ó ní ká ní mo rí ẹ nígbà tí síbọ̀lẹ̀ lórí ẹni kó o fá orí ìbá lórí dànù mú torí pé nínú àwọn àpẹẹrẹ táwọn àwárí ju ẹ́tírímìtì ìgbà yẹn ní wọ́n máa fi ká fá orí wọ́n fi máa ṣe ìjọsìn àjọrin ni wọ́n ọmọ òtún sùn lẹ́sìn ká orí olóòfin sùn wá lẹ́sìn yàtọ̀ sígbà tó bá lọ ṣe mú àròkù àjì ó parí àmọ́ mo ti dán rí gbogbo lọ́ọ̀ni ọ̀rọ̀ kò bá àdé orí jù bẹ́ẹ̀ lọ ó mú ọ ìtànàbí kọ̀ǹdẹ́mù ní kó gẹrun kan dápá kan sí ìgbọ̀ngájú nìkan lọ kó fá ọwọ́ ẹ̀yìn kó tẹ́ bí àwọn kan ó bá ní tó ń wọn tí ìyá rẹ bá ti gbà bàbá rẹ gbà ìyàwó rẹ gbà ní olè gbogbo ẹwà kún ọ lórí sísì náà ojú ọlọ́run ni táà márùn pa ní olè máa fọ́ àwọn kan ní òun dún orí fi ń sin lọ́run tó jẹ́gẹ́ bí àwẹ̀ ara o àwọn aláṣẹ ju ìgbà yẹn tí wọ́n ṣe ṣe nìyẹn wọ́n di ìṣẹ̀lẹ̀ débi tó padà wá ìpírísì yẹn ìgbà tí ó padà rìlíìsì ẹ̀ ó wá kọ lẹ́tà sí àwọn aráàlú ẹ̀ torí pé baálẹ̀ ìlú ẹ̀ ló jẹ́ gbogbo wa kọ lẹ́tà sáwọn àgbààgbà nù ìlú ẹ̀ pé ẹni yìí kọ̀dẹ̀ sọ̀rọ̀ wà bí à ó ti jẹ́ ní àbùkù tí ó fi kú láyé gbọ́dọ̀ padà sí kò baálẹ̀ yẹn má ẹnì kí ẹni tó gbọdọ̀ sálámà sí ma ó padà ló ìṣẹ̀lẹ̀ dáadáa tó fi kú ni tó ń bíjẹ́ akọ bóni wọ́n lù sí báàlù. àwọn àbá àtẹ̀lẹ́ mọ́sálà fi yà lẹ́sìn ẹ̀ kì í kí ló sì ṣe ní kọ̀wé fún wa wọ́n wọ́n àwọn yàgé ìsìnkú wa nínú. nínú àwọn tíra wọn wọ́n ṣe kan báyìí tí ò dá wọ́n ṣe kan báyìí tí ò dá a ti pè wọ́n nígbà ló ya ìmọ̀ràn ìgbà ta ni wọ́n túnra wọn ṣe tí wọ́n túnra wọn ṣe ẹ̀yin èèyàn ẹ sọ́ra fáwọn abúlé lọ́dọ̀ wọn gbogbo táwọn àfáàní òṣù yẹlé lọ́wọ́ lẹ́bá sọ wọ́n di sàlàfíà lẹ́sìnẹ̀jì ta nínú àwọn àfáàní ẹ tó sì fi kan nú wọn sẹ́wọ̀n látọ̀dọ̀ ti tiẹ̀ àwọn tí Saudi Arabia Kingdom bá ìkúrísì inú wọn wàhálà tí wọ́n yẹ ti fẹ́ báyìí ìjọba wọn jẹ́ lọ́dún ìṣìyẹn fún wọn kò dẹ̀ kẹ́ni bọ̀dì látọ̀ òfin ẹ̀sìn sì rí wọ́n ní láìsí ẹ̀ ìgbà tó bá ti ń dará ìlú láàmú ìjọba ìlú yẹn ní àǹfààní ẹ̀sìn kó bá wí wọ́n sì di freedom ẹ̀ tọ́rọ ẹ̀ bá to kéde fún wọn fi sí life improvement wọ́n lè fi sí ìjọba nàìjíríà gan òun faramọ́ foundation kò faramọ́ violence at the same time ẹ̀ gbogbo yíyan lẹ́nu gbọ́ káàkiri lórí media èyí tó kù ló ń wọlé táwọn lọ kọ́ọ̀tù ni tó gbégbá àtẹta tó lò ló ń wọlé ẹni tó gbẹ́lẹ̀ kejì ò pariwo kiri púpọ̀ òun tó ń wá kẹta olóòlò wọlé ẹ̀yìn náà ti gbọ́ tí wọ́n sọ ọmọ rẹ̀ ní ìsìn pé ó ti instigate àwọn public against government kúrúùtù nìyẹn lábẹ́ ìṣẹ̀lẹ̀ islam tó bá béèrè ẹ̀tọ́ ẹ̀ ó ní bí islam ṣe dé kalẹ̀ ìdìbò kan jáde ló mọ bú Lagos state government ló mọ bẹ̀rẹ̀ sí fún wọn tó mọ láni wọn mínímù tó ò lè gbà tí wọ́n fún ọba ti tiẹ̀ bẹ́ẹ̀ ó mọ ti pọ̀ ní wọn ẹlòmí ò tẹ̀sán wá ṣe kò ní tó lè rí wá ní ẹ̀yìn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ yín kò ní dá àhá ìwọ̀n mọ̀ pé tó bá ti dorí sórí yóò kàn wálẹ̀ yìí tó bá ti gbé olórí ṣètò báyìí yóò kàn wọ́n náà ẹ ẹ máa bí ẹja lọ tajú gbogbo ètò tá à ń gbẹ wọn sẹ́yìn àwa ni lè fi ẹ̀ jẹ àwa ni torí tó bá ti kà wọ́n náà lókè yóò sàn wálẹ̀ làwọn afáàtúndà ló sọ pé àyè ṣètò ìlú lórí àìfún wa à ń ṣàdúrà fún wa ní kọ́lọ̀wù tó wọn ṣe ọ̀nà àbáyọ nìyẹn kí láwọn bá yìí kìí ṣe wọ́n wọ́n pàápín tí wọ́n ṣe ní condemnation kò tí tó ń pòrò bídí àlọ́ tí ìkọ́ ní mùsùlùmí wọn ò bídí àrí wọn ta ló kà fara wọn gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n sọ ní ti máa bẹ́ẹ̀ sí ní ṣe àwọn àfa àtẹ́sọ jẹ́ níbi ẹ̀mú sílẹ̀ yẹn kan wá nù wọn tó sọ wípé àlẹ́kùnwá ní mùsùlùmí wọn kì àfẹ́rún ọkùnfà kò sí nígbà tí nítorí rẹ̀ ń pè yín ló ń bí díà tí wọ́n bàdá yín lórí ẹ lọ wú bẹ̀ ẹ tún bẹ̀ ṣe ẹ padà sórí àti àwọn sálà kìí sẹ́yìn wá dòdò wípé a máa ba àwọn akẹ́jẹ́ ló kọ́ tó tó wọn ta kò wá. bí ẹ lẹ́kẹta hali mo da fi rúnà lẹ́mẹ́ni hajjira tuwari fọ́ọ̀dì kúrò fi àfúkù yín ay hal alhalu náà fi al'umma fi muhammadiyya في المنهج الخواري الخارجي الخلفي أو في المنهج السلفي النبوي ẹ̀yin tó ṣe tó rí fẹ́ǹsì lẹ́wà torí tó méjì náà ni wọ́n wà àwọn kan wọ́n máa ń pé àwọn ò lè jáde káwọn sọ tó sùn wọn lò láwọn torí all high on them wọn ò lè wọn ò lè sọ pé sùn wọn lò láwọn àmọ́ àwọn ọmọ wípé àkàrù wọn mọ́láṣí wọn lọ́la wọn lò tọ́sí ìmọ̀ pé sùn wọn lò láwọn wọn ò lè jáde láti sọ torí security ìpè kan nìyẹn àwọn kan ń bẹ́ẹ́. wọn ò gbé sójú àwọn kan bẹ wọn èyí sára wọn ṣùgbọ́n àwọn tó ń do dìfẹ́ǹsì ẹni tẹ́ tó ń do dìfẹ́ǹsì yìí ẹ̀yìn gan wàhálà yín pọ̀ wàhálà yín ti pọ̀ síwájú ṣáájú káwọn táwọn ń jẹ́ ẹni tó ní òní ìjẹ́ tó jáde sá torí ìbá bọ̀ náà rọ wọn táàlì fọwọ́rọ́ sẹ́yìn wọ́n ní ẹni gbépo lọ́jà ẹni gbépo lórí àjà òun kọ́ lólè ẹni bá gbà kalẹ̀ ní kíni ẹni tó gbà lọ́wọ́ rẹ̀ láti ilẹ̀ òfin tú òun gangan ní kíni olóde torí pé tipẹ́ tipẹ́ nígbà táwọn afá òótọ́ afá òdodo tí wọ́n ti ní expose the average one on fún wọn àwọn táwọn tó ní orí ìdílé ẹgbẹ́ wọn ò tí jáde sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ṣe dìfẹ́ǹsì ti ń jáde rárá o ó kà láwọn tí wọ́n kù sí ni àyàlùsúnà ni wọ́n àyàlùkọ̀ fún ni àwọn òṣìṣẹ́ náà ṣe ẹ̀yẹ́gẹ́lẹ́ wá pìpì ẹ̀ soft landing fáwọn wọ̀nyí láti jáde ìbéèrè tí yẹ́rè ìjẹ́ ẹ̀ sòótọ́ níbi ọ̀rọ̀ mọ́nájì kan wá tẹ̀ ń dáàbò wò yìí tẹ̀ ń gbèsè lẹ́yìn tẹ̀ ń sòótọ́ fúnra yín báyìí dàbí ṣé solution kan ṣoṣo fún àdúmọ̀ àná Muhammad ọ̀sẹ́lá ṣé inú mọ́nájì kan wá ló wà ní àbí mọ́nájì àwọn sẹ́lá torí pé kanu wọn lọ kọ́tọ̀ tó sọ ọ̀rọ̀ méjì kan tó lágbára ẹni ẹ̀rọ sì mara ẹ̀ nígbà tí wọ́n ń àdírẹ́sì àwọn student of knowledge àwọn ọmọ nàìjíríà tí wọ́n lọ kí ó lọ́wọ́ tí wọ́n bá wọn fà wọ́n rọ̀ wọ́n ní àwọn convinced ninety five percent wípé mẹ́lẹ́dẹ̀kọ́ àwọn mùsùlùmí wọn òun ló lè sọ fún problem tá a lè máa wà àwọn ìlà ìlà àìlọ́lọ́. Tọ́lá àgbọ́lé ìtẹ́ ẹ̀sọ́ yẹn, ajá sí tó gbogbo Mùsùlùmí ẹjá àkàrà sílẹ̀ fún wa. Tuntun bá ìsẹ́ pé ninety five percent solution fún gbogbo ìyà tó ń jẹ wá. Òun ni àìdíọ́lọ́jì tó lè gbà wá lẹ̀ tó jẹ́ lọ́jì mọ́nájì wọn òwúrọ̀ láti ìlú lẹ́yìn ìfẹ́ yẹn gbogbo ohun tí ànábì kọ́ gbogbo àwọn sàábà wọ̀nyí ajẹ́ pé wastage gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu kọ̀ọ̀rán nípa wípé báyìí ní bá lójútùú tìrúkèrú ń ṣẹlẹ̀ tẹ́ ọ̀rọ̀ ajé dáadáa gbogbo ẹ̀ ń dàrú gbogbo ilé àlẹ́bí náà sàn gbé ti twenty three years lásán ni gbogbo àwọn kùlàfà rọ́ọ̀ṣì ìlú náà ní ajẹ́ pé ipa ohun onítumọ̀ ní ẹ̀sìn àmọ́ mọ́ náà ìdí asambáná gbé wá òun gẹ́gẹ́ ní solution sí ìsìlámù lásìkò wa ọ̀rọ̀ yẹn mo ti sọ́ọ̀dì kan rí ní December last year mo tó ń tún sọ báyìí dòktóòrù tẹ sọ̀rọ̀ yẹn ẹ wòye sọ̀rọ̀ yẹn dáadáa o ṣé iṣẹ́ lè dìfẹ́ǹdì wájú ọlọ́run ni wípé solution ìlú mànẹ́bí ò lè sí nínú mẹ́nàjì àwọn sálàfù mọ́ inú mẹ́nàjì ìkọ̀wánù ló wà. ṣèjọ́ tọ́lọ́wọ́ bá jí nínú sàárè tí ó béèrè lọ́wọ́ ní sẹ́ẹ̀lì òun bẹ́ẹ̀. tó ẹ̀fọ́ ẹ̀yìn ìfara wọn o ṣùgbọ́n ẹ̀kẹ́rì ìdàkárù wọn gá ideologies wọn torí pé ninety five percent ideologies wọn òun ló lè solve problem àlùmọ́. àwọn ọ̀rọ̀ yìí lágbára. ní tí wọ́n tẹ̀ kọ̀ndẹ́mù ló pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn. وحصلتم على دكتورة في أصول الفقه sí gbogbo àwọn ìmọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ èyí tẹ wá ní sòwòdí àyẹn tẹ gba dòkítọ́rà ní tẹ́lí fàáṣọ ìtẹ́lí òṣòwòdí gbogbo ọmọ yẹn náà wúlò àfi wàhálà jàgídíjàgẹ̀ ìwà nínú sọ pọ́lẹ́mù wa á ó bá yẹn jẹ́ o ẹ lò lẹ́ni tó lẹ́ni tó sún pẹ́ kí yí ẹ̀ lẹ́nu ní sàwọ́dí. bísẹ̀ ni wọ́n ti ń rọrùn ń bẹ̀ tó gbó rẹ̀ ń rọrùn ṣé wọ́n láyè wà nínú wọn lò. ẹ wò yẹn sí o شيخنا أبو البركات شيخ البخاري جمعة حفظه الله تعالى ورعاه من كل من التروح والصوم àwọn ẹni ẹjẹ́ kájọ pé kí ní ìyẹ̀wò lórí scale of academic exercise àwọn nǹkan báyìí ẹ̀fìsílẹ̀ lórí àwọn nǹkan báyìí ẹ̀fìsílẹ̀ lórí àwọn nǹkan báyìí kálẹ̀ fúnra wa ṣe yìn gẹ́gẹ́ bí olùmọ̀ṣẹ́ wà tó ẹ̀ tó bá lè gba dòkítọ́rọ̀ ní jẹ́nà ìṣàlẹ̀ àmọ́ ìjìnà kì í solódò èmi rò tó yẹ kẹ́ kẹ́ ìjáde ni èyí kò bí èkú ó léwu ìrúkúlẹ̀ ń bù ẹ̀ ṣàlàyé àwọn allegations wọ̀nyẹn wẹ́kẹ̀sì fún kan náà ọmọ tí onílà àǹfààní táwọn dáhùn lé lórí lásìkò kó tó tutù. ìrúkúlẹ̀ kan ẹ̀sẹ̀ ń bù èébù yẹn kọ́ ní iṣu tó bá àlẹ́jì yẹn pé okó sínú kan báyìí yóò jáde á ah, ń tẹ́ ní mo kó sí yẹn lè kó sí yìí tẹ̀yìn ń ṣe nìyí kódà ẹ̀rí ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí ẹ̀rí nínú sínú àná màtí sọ́là

o lè tí ló nímọ̀ jùlọ àwọn agbọ́rin ibi tí ṣẹ́ẹ̀sì ń tafa ọ̀rọ̀ sí yẹn ó ní mọ̀ ó ní mọ̀ sẹ́yìn tó mẹ́rin tó jẹ́ kẹsì ní pé kẹsẹ̀kẹ̀ ọ̀ ni inú wa lọ kátírà ní mi fẹ́ ní ilé ìsìn tó ní ìgbóyè dáadáa kàkà bẹ́ẹ̀ ìbúlẹ̀ ní. tàbí kó wá sọ wípé ogun tí ṣẹ́ẹ̀sì ń sọ yìí ẹ̀yin náà mọ̀ ṣùgbọ́n orí ibi tẹ́yìn náà ń lọ lẹ́bi ṣe ẹ̀kọ́ fáàlì ẹ̀ ìgbọ́n rẹ̀ ó máa ń wáyé afọ̀rọ̀ àìsàn náà ní tẹ́kọ̀ọ́dà ìlànà òfàwá wọn kọ́láhù lọ́hùlá ẹ̀lì kì fún tẹ̀lọ́gbẹ̀ lóyè ọlọ́run wá sọ́nù lórí ìmọ̀ tìtorí kó ń tẹ̀lé ìfẹ́ náà ẹ̀ ìfẹ́ náà ló mú lọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run fi ìyà mẹ́ta jẹ ìyà àkọ́kọ́ ọlọ́run sì ilẹ̀ ọkàn ẹ̀ pa kò ní rí ẹ̀mí ronú òdodo ọlọ́run sì ilẹ̀ ọkàn ẹ̀ pa bó ti gbogbo èèyàn sọ òdodo ọ̀rọ̀ tó láyé èèyàn nílà sáyè gbé sí ìrìnsẹ̀ yóò rò bákan náà ọlọ́run fi dàgbà di ojú ẹ̀ kò ní ìrìn òdodo ibi kan bá ti ń sòdodo ọ̀rọ̀ láyé kò ní ìrìn níbẹ̀ kó tẹ̀ lọ tó sàǹfààní tó bá ń bẹ́ẹ̀ láyé tó fọ́nà èyí tí ò bá mọ̀ sí nínú ẹ̀ ń tẹ níta bá tẹ ẹ ṣe research lé lórí ni tọ́wọ́n ń bù yín lẹ́sùn ẹ̀ ṣùgbọ́n torí tẹ fẹ́ tẹ̀sẹ̀ lé ẹ fi ń papọ̀ àwọn nǹkan yẹn. tí Allah subhanahu wa ta'ala tó fi ìròrí ẹ̀sán sùn wá lẹ́sìn ó fi ìròrí tẹ̀lé ìsìn wá lẹ́sìn àbó ó fi ìròrí ìwà níyà sùn wá lẹ́sìn àbí ó fi ìròrí kọ̀ọ̀dúríyà tìjàníyà sòfíyà ó fi wọ́n lẹ́sìn àbí ó fi ìròrí ṣìyíyà fi wọ́n lẹ́sìn àbí ó fi ìròrí tẹ̀kìfìríyà fi wọ́n lẹ́sìn tó ṣe tó wọ́n lè ṣe àṣẹ kankanrẹ́ báyìí wọ́n mọ̀ ọkọ̀ oníṣìlámù wọ́n ní tẹ̀sùn bá lọ́wọ́ rẹ pẹ́rẹ́ láì má ṣe béèrè kú oníṣìlámù ọmọ náà ni ọ́ tọ́lọ́ fi wọn sì wọ́n lẹ́sìn èyí tọ́lọ́ fi sí ń ná bí wọ́n á gbọ́mọ ìyá mi ọ̀rọ̀ tí wọ́n yé wọn o wọ́n tó ń bẹ́ẹ̀ wọn bá ní àìmọ̀kánná kó sàkíyèsí ara tiẹ̀ ọ̀rọ̀ tí wọ́n yá wọn àwọn ọmọ dìfẹ́ǹdì nǹkan yẹn lọ torí ibi táwọn wà nìyẹn ibi táwọn wà nìyẹn wọ́n àti bá rí láìsí inú mọ́níhájú yẹn wọ́n yà á máa láàrin ara wọn ni sáwọn ni wọ́n bẹ lọ́dọ̀ táwọn jáde pé tó ń bẹ wa a ó rí ẹ̀lẹ́ni tí ó sèrú ẹ̀nà wọn so wọ́n á rí wọn tó ló fẹ́ ṣe tó ń kiri bọnú ẹgbẹ́ káàkiri wọn ló pe wọn bá kú tẹ́mi náà kú náà kú ìbéèrè mẹ́ta kí ń retí wa lọ sàárè kò ní ṣe pẹ̀lẹ́gbẹ́ mẹ́ta yóò ní í ṣe pẹ̀lú sẹgbẹ́ nínú súnà máa sẹgbẹ́ nínú súnà máa sẹgbẹ́ awo nínú súnà ṣé súnà tó lójú méjì ni súnà ta súnà kọ̀kọ̀ súnfì lámà yẹn súnfì sì kọ́ sílẹ̀ sínú àwọn kíra wọn wípé bọ̀ọ̀lì rí bẹ bàtì ní bẹ àwọn ọmọ bàtì súnà náà tún ní bọ̀ọ̀lì rí tó ní bàtì ní. tẹ́ máa jókòó awo káàkiri ẹ̀sọ́ súnà àwọn ọ̀rọ̀ káàkiri sọ́ọ̀sì tí méjì gbọ́dọ̀ gbọ́ ìwọ ní kó ṣe làákàyè mọ́wà dogmatic pápá kan ìwọ náà jókòó ohun tí wọ́n ti ẹ̀ ń sọ yìí ó kì mo ti fi sínú ẹgbẹ́ wọn náà tẹ́tí náà ti ẹ̀ jókòó kí n ṣe research ọ̀rọ̀ ẹ̀sìn mi nìyí ní gbọ́dọ̀ fi ṣeré làtí àtìyẹ fún wọn nìyẹn ẹlẹ́kẹ́rin ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe dìfẹ́ǹsì fún mọ́lẹ́jẹ̀ fún wa ní mùsùlùmí kí lámàrán yín fáwọn mùsùlùmí tí ń bẹ nípìnlẹ̀ ẹ̀sẹ̀ ní Nàìjíríà ìpínlẹ̀ wo ọ̀yọ́ state ní gubernatorial election tó lọ yìí owó ṣe ń lọ ní kálukú náà lọ́wọ́ kí lámàrà tẹ́fẹ́ fún sùlùmí lọ́yọ́ state àti káàkiri torí pé ọ̀yọ́ state to be more specific Ìbàdàn oríwu kan ló jẹ́ nínú àwọn centers tí àkàrẹ̀ wà lójú bẹ́ẹ̀ kò náà ti jẹ́ orígun kan nínú àwọn orígun tí àfikàrò yẹn jókòó táwọn ẹni tí wọ́n ní àkàrò ìjókòó sí púpọ̀ ibẹ̀ ideologies ẹ̀ṣẹ̀hun ideologies wọn tó jókòó sí púpọ̀ ìlú tó já sí pé náà yọ state gọ́ọ̀nà wọn ìfẹ́ mùsùlùmí owó mọ́sálásí kan ti fẹ́ ó sì yẹ oṣù kọ́ padà níwọ̀n lásìkò election tó nílò ó sì kọ́ padà ó kọ́ wọlé fún gbogbo yìí náà sí máa ẹ̀fún súnà tuntun ẹtì gbàgbé ni yóò lọ yín létí tó náà kó bàbá yẹn jáde lọ́mọ ọjọ́ mẹ́jọ ẹni bàṣíìrì ló kọ ẹ̀ bá ti gbàgbé ni gọ́ọ̀fẹ́ bàṣíìrì nínú àwọn afọwọ́ gbèsè nìkan nú àwọn afárá súnà yẹn bá ní alihamdulilayi rabbil alamin yàtọ̀ ìfọ́tàfẹ́ àdìgbì yẹn náà òun dúpẹ́ fọlọ́wọ́ fẹ́ ìgbà wo lóhùn gbà sílámù ó bá pè é ìbáfẹ́mú bá rẹ̀ rẹ̀ ní kó gba síláàmù torí àwọn oníròlé ìfọ̀hánù yìí tí àwọn tó pé ipò olórí ipò olórí ipò olórí làwọn ń dù àwọn mọ́sálásí tí wọ́n wó yẹn ó ní í ṣe pẹ̀lú mọ́sálásí wọn nígbà tẹ́ni yẹn wo ìgbà tí yẹn ti padà tún kọ́ làwọn làwọn kan bá fún ní gọ́fúnà Bashir ní tó fi di Bashir nìyẹn bóyá bí òbí bẹ́ẹ̀ wọ́n náà gbé fọ́tò bàbá yẹn náà sí ara mọ́sálásí bàtà pọ̀ ẹ̀yà yọkú ẹ̀dàkùn ẹ̀yìn aláfààlù fún àwọn mùsùlùmù ẹ̀kílẹ̀ wọ́n àti olè fẹ́ ṣe fún àwọn tí ń bẹ̀ lọ́lọ́ ìfúnjẹ́ mùsùlùmù orúkọ fún àwọn tó kọ́ ọkọ̀ gọ́fìn náà sára mọ́sálásí yẹn àtúntà táwọn ìlú padà ti dé torí kí ni ó yẹ kẹ́yìn náà tẹ̀lé sọ̀rọ̀ tẹ̀lá jẹ́ àfáà súnà tòótọ́ tẹ̀lá òkú súnà fẹ́lẹ́ yóò fẹ́ fún yìí kàkà bẹ́ẹ̀ a rí nínú àwọn dùn tí ń sọ wípé tí ń ka àwọn gọ́ọ̀nọ̀sì tí wọ́n ti jẹ tí wọ́n jẹ́ mùsùlùmí fún òní sọ pé mùsùlùmí ò rí bá dáadáa kan lára wọn àwọn bàtà ní yìí débẹ̀ tí ti mùsùlùmí yìí àwọn sì bá dáadáa lára rẹ̀ tó kódà eighty million naira ló fi kọ́ mọ́sálásí yẹn. kúrẹ̀ fún àlùmọ̀ ọlọ́sọ̀rẹ́ ọlọ́run tí èyí ọgọ́rọ̀ fẹ̀rẹ̀ ọlọ́run gbogbo mùsùlùmí tí wọ́n ti lọ ajímọ̀ bí nǹkan kan ìwọ ní òṣòro kan báyìí fún mùsùlùmí àti ìsìlámù àmúgbàtẹ́ ní ibi bẹ́ẹ̀ olókọ́ mọ́sálásí fún ìsìlámù owó oní mọ́sálásí orí rẹ̀ sì pé ó fẹ́ lẹ́sẹ̀ ló ń bọ̀ yìí mo sì ní ìdí mo sì mùsùlùmí owó tó ó sì kọ padà kìí sínú pọ́kẹ́tì tẹ̀ ló ti yọ owó ìjọba náà ni kí ló wá sọ ní gọ́ọ̀mù bàṣírì kí ló sọ tẹni ọmọ ọba sí ẹ̀sùn kàmpéyìn fún un mùsùlùmí sì ń gbé náà tó jọ ń kọ̀ǹtẹ́ ẹ̀sìn ń kà ń béèrè fún ẹni tí èsì mùsùlùmí àjẹ́ ìdí ẹ̀. aláṣùwọ̀n ni pé àlùwàlá wà lùbàrọ̀ kò sínú ìgbàgbọ́ kò sínú àjọ kan ìkọ́ àlọ́ mùsùlùmí torí tó ló ṣèlú ni wọn bọ́lọ́sùn bá ti dé tó lòun fara mọ́ wọn gbàwẹ́ kan bọ́lọ́sùn bá dé tó fara mọ́ wọn gbàwẹ́ kan ìkànnì wọn sọ ní gbàgbọ́ ó ní dáwà kìí sọ̀rọ̀ ní táwọn èèyàn gba dáwà wa lọ́wọ́ wa bá ní wá àti wọ́n ènìyàn torí ìyá àwọn náà wọ́n lè máa sọ̀rọ̀ ó ní kìí sọ̀rọ̀ ní táwọn gba dáwà ẹ̀kọ́ wa lọ́sẹ̀ mọ́ àmọ́ tí a bá ti ń ṣe é yìí kan táwọn Yorùbá ti wá torí tó ti wọn ò rápapò lẹ́sìn gbárù wọn ta tí wọ́n ti kó gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá sí inú kéèkì ìgbà tí ẹ̀sìn wá dé di wípé èwo láti ẹ̀fẹ́ ṣe inú ẹ̀sìn gan èwo là náà lè ṣe ṣe táwọn sábà ṣe ee wọn náà bá ṣe yáà ẹ̀rì kìíní kan ni wọ́n wọn ṣàlàyé adé sí nẹ́ǹkì ẹ̀rì kìíní kan ẹ̀fẹ̀ rí ìwà ní ìyá 1927 ẹ̀dá kò já fúnra wa ṣe o. àwọn ọ̀rọ̀ ni gbogbo ìmọ̀ tẹ́tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ní ayé ní wá nílùú tó mọ́ jù láyé tí mẹ́sì náà ti mọ́ jù ẹlòmíràn láti sòrò ọ̀rọ̀ fáwọn èèyàn bálùmọ̀ tó ń pín yẹlẹyẹlẹ látara kò bá mú bẹ́ẹ̀ ilẹ̀ ni mùsùlùmí bá ní wọ́n tẹ́lẹ̀ táwọn ọkàn ti wà ní báyìí yóò pín yẹlẹyẹlẹ pé táwọn ní wípé àbí káàkà jáde ní olórí lórí àbí káàkà ìjá kí political power sí ìdọ́lọ́gbọ̀ lámàáyí torí ká tó lè ṣe dáadáa lẹ́sìn àbí ká dépò olórí lọ́wọ́ ti dé bẹ́ẹ̀ àwọn ní ya lọ́wọ́ abúlọ́wọ́ subhanahu wa ya kókò wọ́n lọ́jọ́ báyìí lọ níparí àpẹẹrẹ mà bí ní lára èèyàn ti bàjẹ́ àbí lẹ mẹ́ẹ̀ẹ́sẹ̀ yìí ó ní àbẹ̀rẹ̀ mọ́ sọ téèyàn kan sọ́ta ara ṣe ẹ́ ìmọ̀ràn àkọ́kọ́ nìyẹn àwọn àpẹẹrẹ tí ń bọ̀ wáyé téèyàn bá sì rí lára èèyàn ó ń túmọ̀ pé àkídà ní àlàáfíà lára èèyàn tàbí kó túmọ̀ pé àkídà sí ẹ̀ ti bàjẹ́ yányán lára èèyàn tàbí kó túmọ̀ sí pé àkídà ò sí ìbàjẹ́ lára èèyàn àmọ́ ó ti lóò lẹ́wọ̀ ẹ̀ ti rìdíòsì jẹun téèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ṣàtúnṣe àkọ́kọ́ onye o àpẹẹrẹ wọ̀nyẹn ó ní àfihàn wọ̀lẹ́ wẹ́bàrọ̀ dọ́tín ká mọ ẹni ọlọ́run lẹ́ni ọlọ́run ẹni lẹ́ni eré ká ti sí dọ́tín pé ẹni yìí ọlọ́run ọba ni sí tàbá ní àǹfààní agbára káwọn káwọn alùwàlẹ́ yìí ọlọ́run àwọn nínú

máa dọkumẹ́ǹtì ẹ̀ fún ẹ sí inú tíra tí mi fẹ́ ránṣẹ́ sí ẹ máa wo fún pẹ̀pẹ̀ kó fi tẹ̀lé sálẹ̀ níyẹn anábì sọ̀rọ̀ sí máa ń sọ̀rọ̀ kò sí ànábì ọlọ́run ọba kan tó lépa bá níbi àkíyèdàtò wọ̀lá ọ̀bọ̀wọ̀ ọlọ́run fi ń sọ fánà bíi pé tó máa wọ̀ háyìn náà ilẹ̀ ìka àni tẹ́lẹ̀ ní ìlẹ́sẹ̀ ìdọ̀rọ̀ yìí wọ́n lẹ́yìn ìgbà yẹn àwọn náà wọ́n ránṣẹ́ sí wà náà Muhammad iṣẹ́ tá a rán sí wà náà di aṣẹ́ ní o àlẹ́ tẹ́lẹ̀ ní ìlànà Ibrahim Hanifa ó gbọ́dọ̀ tẹ̀lé lánàá ànábì Ibrahim Hanifa lẹ́ni tí ò sí ẹbọ rí kò sì mú ẹlẹ́bọ lọ́rẹ̀ kò sì bẹ́lẹ́bọ ṣe kò sì dúró sẹ́lẹ́bọ kò sì gbé kí kò sì gbé wọ́n lẹ́yìn kàkà bẹ́ẹ̀ ó takò wọ́n tó fi kú ni lànà ẹni mú o ìfìlẹ̀ àkídà wa nìyẹn kéèyàn rí tí ò dá níbi tí ò dá kéèyàn náà sì kọ tó bá ní agbára tó fi lè dá lóhùn kó jà lóhùn kó rí ní tó dá ní tó dá kéèyàn fà máa kó dúró sí àwọn tí wọ́n ń ṣe tó bá ní agbára owó kó fi kún wọn lọ́wọ́ àkídà lọ́wọ́ náà lọ́rọ́ nìyẹn kó gbọ́ ń pé wọ́n ń dààmú àwọn mùsùlùmí nìkan láwọn tí wọ́n ń ṣe mùsùlùmí kára ẹ̀kú máa sọ pípò láti sànà ọmọ ìyá wọn fi ń bẹ láyé yẹn torí pé sọ́mà ilé pa wọ́n ń bẹ̀yẹ̀ wọ́n pàṣílámù wọn nìyẹn ọ̀nà owó lágbà tí ó jẹ́ náà báyọ̀ tí ò rí oníjà lójú ìjàkan lọ́wọ́ tí ó dìrọ̀ àwọn afọ òfin ìgbò láti rẹ̀ kó rí ẹlẹ́bọ lẹ́lẹ́bọ kí ni ẹ bàjẹ́ àlùwàláwà bàrọ̀ yìí ìjọba bá ti ní o jẹ́ mùsùlùmí tó fẹ́ ní àtijọ́ tó dáa tó orí oúnjẹ làdíláfà tó kó ìra rẹ̀ gbogbo kọkọ àdúgbò àwọn gan sá fún àwọn apán tí ẹni yìí súnlé àwọn tó ti mú sẹ́yìn ní wọn bá yí àrí wọn mọ́ kó mọ̀ tí wọ́n bá gbé mi náà mo báyìí ní ìsìn sẹ́mẹ́tì mo lọ kó rẹ̀ ti ń pọ̀pọ̀ kó náà kò nothing is valid that is a culture a culture kò kí ìrùn ní mùsùlùmí ó sì tó ń gbáwẹ̀ kẹ́lì ẹ̀mọ́ lè kọ́ yá títẹ̀ ìṣe yìí kò bá mú kò tún máa kí bọ́lọ̀ ò bá ní kírun yín wà láàrin wà láàjì ìsìlámù wọ̀ yé dúró wọ́n sì òkèké kírun bọ́lọ̀ bá fi ní kẹ́ wa ni àwọn tí wọ́n ti mùsùlùmí ó sì báyé wa jẹ́ tán tó sùn ọ̀pá láwo ni. eléyìí wọ́n ni yá sí tíyàn fi mọ̀ bí àfídà yẹn ní àlàáfíà àbó ti yòrò tán àbó kan dínkù torí lára yẹn náà láti máa rí àwọn wà tó kù díẹ̀ káàtó ó tún máa ń èyàn tó bí yà ó lé dúró sí i ẹnìdàbà ti yàrá ń bá mi tó bá lòun sálámà sí ìjọ náà sálámà sí kan sálámà kí ló wá ṣẹlẹ̀ mi ò bá yàwó mi ò pálọ́mà fún àwọn alúlágbájá wọ́n ní tẹ́ bá rí bàbá yìí sálámà yìí sábà dùn kò lè tó ẹ̀kí ń wó gbogbo mọ́súnà rẹ̀ bí àkídà rẹ̀ gbárùn ní àwọn ọ̀nà sáfẹ́ gbà tàbí soríire ẹnìkan sì ń ó sì ń ó sì ń gbà gbòsú bẹ́ẹ̀ ó ń da èso síbẹ̀ ẹ wá ní màá gbàgbé ṣe torí kò lè rẹ́ni tí ó ń kọ́lí dáadáa tó fẹ́ ṣe láyé kí wọ́n bí ẹ ìbí tẹ́tò ti ṣe sẹ́yìn ẹ̀ka tó ń lépa ẹ lọ́dún ní wọ́n fẹ́ ń sẹ́ fún àfẹ́rẹ́ níta màá fi ń fẹ́rẹ̀ ni ẹ̀kọ́ yá fẹ́rẹ̀ ni tí wa níbi tọ́lọ́ náà ẹ á rò máa ń pẹ̀lú àwọn lẹ́sí gbọ́gbọ́ sá wọ́n á sọ́sà yẹn àwọn tí wọ́n ní báwọn náà bá mọ̀ tí ó bí òní a sì ń ké yàrá àwọn fámìlì náà sì ń ké wọ́n á sọ́sà táwọn

àwọn ọ̀rẹ́ àwọn ọmọ pa wọn nígbà tí wọ́n mọ̀ pa wọn báyìí ní ìsìn ẹgbẹ́ ìjú láti sọ mọ́ wọn sí dìde àwọn kọ̀ọ̀kan àlẹ́jì yín pẹ̀lú àwọn kan báyìí wọ́n lè ṣe nínú àfídà yín nínú mọ́nájì níbo ló ṣe rí àfáàní àwọn olùmọ̀ bí wọ́n lérè àfáàní àwọn èdè bí wọ́n lérè ẹ bá fi kóra yín jọ ẹ máa lò kọ́ ìdá تعاونوا فيما اتفقنا عليه ويعذر بعض بعضنا ní ìsìn wàhálà wá sílẹ̀ ní ìsìn agbáyé wà kama ẹ ti di agbóde gbà oníbàjẹ́ wà ní ìsìn tó ṣẹlẹ̀ ní oṣù mẹ́yìn náà ní oṣù mẹ́yìn lè jáde má àwọn kan pàpà ń jáde wọ́n ti fẹ́ àwọn ẹ̀ ń ka ẹ̀ lè jáde má bẹ́ẹ̀ náà tí wọn kò ṣe ní ìsìn òtún lágbára jù báyìí a sì ń sọ ń pilẹ̀ kí àpéyédà ìlú bá ní àlàáfíà yóò kún bíbí àtúntẹ̀gbẹ̀ ti tiẹ̀ ni. ìkẹ́ nínú àwọn

a ti ti pèrò fún wọn agbọ́dọ̀ pèrò fún wọn àlẹ́bí ìsọ̀rọ̀ náà rọ̀ títí ẹ̀ àlẹ́sọ̀rọ̀ sẹ̀dá onílàákáyè mùsùlùmí akéèké gbọ́dọ̀ tá nínú òwúrẹ́ nìyí wọ́n bá yìí tá lẹ́ẹ̀kan yẹn ẹ̀hẹ́n gbọ́dọ̀ sí làákáyè ṣùgbọ́n mọ̀rọ̀ fún wọn tá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwádìí àti wọn kalẹ̀ wá sọ̀rọ̀ wọn ni ẹ̀kọ́ mùsùlùmí gbogbo látòrí ìṣẹ̀gbìn bó lẹ́sẹ̀ inú wọn sí wọ́n sàlàyé kí wọn ok ẹ̀kọ́ wá lórí mùsùlùmí bó lẹ́sẹ̀ inú wọn sí àwọn ọmọ pa wọn lọ títí ẹ máa pa wọn lọ títí kò bá sí àwọn ọ̀rọ̀ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ wọn ni ah olórí wọn gan lẹ́kùn bí gan ọ̀rẹ́ àwọn ni àwọn jọ máa ń ṣe ìyàwó mọ̀ tó wọn nǹkan bẹ́ẹ̀ ló ń wù ní wa ẹ bá wọn sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí wákàtí kan lórí fóònù tó bá tún break lẹ́tọ̀ọ́ bí bá break ó tún pè mí padà á tún sọ

òun pèrò fáwọn kan nìyẹn kódà báwọn ò mọ̀ fóun pèrò fún wọn. ṣebí láwọ́jà tó sí lẹ́tọ̀ lọ ṣebí làwọn tí láwọ́jà yẹn náà ń bá ṣe náà ẹni náà ò rí wọn ní alábùú ìlọ́sìdá ojú ọ̀rọ̀ wí nìyẹn èmi náà ti ń sọ́ra èmi náà ti ń sọ fún ọmọ ìyá mi jẹ́ mùsùlùmí ó sì kó fẹ́ràn àfa kan tó ìjọ́jọ́ tó bá ti bá níbi lẹ́tọ̀ kan tí wọ́n invite ẹ̀ sí tó ti pé kò sì mọ̀ àwọn àwọn wọ̀nyẹn ní pé wọn ò sí lórí mọ́nyájì tó ní àlàáfíà wọ́n tó lè lọ sí election yẹn tó bá láǹfààní kú sáàbù ẹ̀ tó lọ sí tèwọ́n ìsáàbù ah, lọ kúrò afẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà àtọ̀ ọlọ́mọba sàánú ẹ̀jú báyìí lọ àwọn náà nípa àwọn kan tá a rí pé wọ́n pè yín a lè mọ̀ nípa àwọn gan-an jù yín lọ sí ẹ dàpọ̀ àwọn kan báyìí ni wọ́n ń ṣe sílẹ̀ ṣe láti ṣe fún wọn tó jẹ́ bá lọ bẹ̀ lọ́dọ̀ wọn ní ìsìn ẹ̀yìn náà bá wọn promote

mi ò mọ̀ wọ́n tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fi máa ń rí ẹjọ́ pé ní ìsìn ìjọ ń sọ̀rọ̀ ni à báyìí báyìí báyìí wọ́n ló ti pẹ̀ ní ẹ̀ sàlámù aláìkùm ó sì tó akọ́ ọ̀sán báyìí báyìí báyìí lẹ́nu pa yín tẹ́lẹ̀ ẹ bá ti ń dàrú ìjọ tó ṣe kí ni ó ṣe lọ nù. sáṣẹ tẹ̀sí ni ìlú ọ̀sán wọn tààrà ó ṣàánú wájú báyìí lọ kó mẹ́sẹ̀ wá dúró déédéé lórí ìsìlámù lórí ìtagbé lọ́wọ́ ti yà sọ̀tọ̀ síra wọn ẹni tó ń pèsè lọ bí wípé ìyẹn tàbí ní a ṣe nínú ẹ̀sìn táwọn sọ́láàbù ṣe ó ń bẹ wọ́n máa àkọlẹ̀ ẹ̀hùn àwọn náà fi ń kéré jùlọ ẹni tó pèsè wọn mẹ́gbẹ́ àwọn náà kọ́ jù kò sí tó lè mú wálẹ̀ rí tó bá ti ta kó kẹ́kẹ́ nínú ohun ẹgbẹ́ ń gbé kalẹ̀ lófin ojú wọn kò rò ní ọlọ́mọsẹ̀ tó ní kálukú wá ṣe lálẹ́ àṣírà àṣírà أستغفرك وأتوب إليك